بحمده واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ̀yin tẹ́ wọ́n tán gbogbo àdájọ́ ọlọ́run láì dábàá kan sí ẹ̀yin tẹ́ gba ìbọ̀rọ̀ ní ìbọ̀ ẹ̀yin tẹ́ gba ìsmáìlì ìbọ̀ ẹ̀yin tẹ́ gba káàpù ìbọ̀ ẹ̀yin tẹ́ gba yàkú ìbọ̀ ẹ̀yin tẹ́ gba yusuf ìbọ̀ ẹ̀yin tẹ́ gba dàwùd ìbọ̀ ẹ̀yin tẹ́ gba mùsà ìbọ̀ ẹ̀ńtẹ́gbà ẹ̀ńtẹ́ tẹ́gbà gbọ́dọ̀ pè ní títọ̀ ẹ̀ńtẹ́gbà àlẹ́ Muhammad kọ́ ẹ̀yìn lẹ́kọ́ orí rẹ̀ torí pé ẹ̀fẹ́ nìkan kan sọ̀dá nínú àwọn àkókò ọ̀dọ́ ìdíje tí wọ́n ti pè wá pé ẹ̀yin olórí ilé ẹni tó bá ti gba àlẹ́ kan sílẹ̀ nínú àwọn àjẹjẹ ọlọ́run tí kò gbá gbọ́ gbogbo àwọn àjẹjẹ ọlọ́run náà ẹnikẹ́ni tó bá ti ní àtẹ́jọ́ ọlọ́run kan ní ọ̀tá tó kórìíra rẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo àwọn akọ̀ létí ẹ̀ náà lè kórìíra. ló fi jẹ́ sí pé èmi àtẹ̀yìn tá a wà nídìí kò lẹ́yìn nínú ẹni tó sórí ire láwà nínú ẹni tó jèrè láwà kò jẹ́ sí ìjọba tó mú wa oríire tó mú wa jèrè tó pé àtẹ̀lé ànábọ̀ àwọn sọ́nà lẹ́yìn sọ̀rọ̀ àlejò náà lọ fún ayé pé musa tẹ̀wọ̀n ní ọ̀rẹ́ rẹ̀ àlejò náà lọ fún ayé pé gbogbo àlejò ayé àti gbogbo àwọn ọmọ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ayé rẹ̀ sọ̀rọ̀. tọ́pù ti bá fún ayé تابع في حياتنا إبنا عيسى عليه الصلاة والسلام the life of our prophet and our, our the life of prophet our prophet ìgbésí ayé ìlànà àtúnfẹ́ tííkà ayé ìṣọ́lá àtọ̀sẹ̀lá díẹ̀ nínú kan ìgbésí ayé ànábi wa àníwá tí wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tẹ̀sí mùsùlùmí tó pe Muhammad ànábi wa òtún bẹ́ẹ̀ àwọn ẹni wọ́n gbà á ní kọ̀ọ̀rọ̀ sí ní gbangba àbọ̀ pé ànábi ayé ká ànábi wa ni síta náà ní ànábi wa sọlọ bá wà ní ìrìnàjẹ́ ní ẹ̀wọ̀n kìí ẹ̀ka wọn náà láti lè yí ẹni tá a tẹ̀lé lọ. kìí sáwọn náà láti lè yí ẹni tá a wà náà ní ẹ̀sìn òdodo tí wọ́n dojú ẹ̀. tọ́pìkì ìdánwòrán ẹni ọmọ àpẹ́ nìkan ò lè múlò ẹ̀ wá tí kìí bá ti jọ àmẹ́wọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ ẹlẹ́sìn kankan ò lè mú wa kọ́ wá sọ̀rọ̀ àmẹ́gbẹ̀ ẹlẹ́sìn kejì gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀ wọn ò tẹ́sọ̀rọ̀ àmẹ́gbẹ̀ yìí sáré fi ẹ̀rẹ́ àwọn ẹ̀jú wọn ọ̀jẹ́ sọ ọ̀rọ̀ àti ìwà ayé dání lè kó náà káwọn náà wọ́n pèsè fún wa àti ipa àti ìwà ayé ayé sọ. àwọn kìrìsìtẹ́nì wọn ò tó bẹ́ẹ̀ ní wọ́n bá ń dọ́gba tó kí wọ́n sọ pé àwọn ọgbà mẹ́wàá àwọn kìrìsìtẹ́nì àgọ́ ọkùnrin wọn ni wọ́n ti wáyà láti máa pè é àtúntò ọ̀kẹ́ńtà ayé àwa la àwọn ẹgbẹ́ torí pé táwọn fi gbangba iná làwọn fi ní kọ́ ńlá tí jọ́sìn fọlọ́ àfẹ́rẹ́ àlẹ́ yìí ká sọ́nà bá wà lè wọ́n sọ́nà tójútójú ìmọ̀tò wálé ìgbè sọ fẹ́rẹ́ àlẹ́ yìí ṣe é dá díẹ̀ díẹ̀ àti púpọ̀ púpọ̀ àbá pé púpọ̀ púpọ̀ ni torí pé àpẹẹrẹ ipá fẹ́rẹ́ àlẹ́ wọ́n sọ́nà bá wà lè wọ́n sọ́nà oníkàfẹ́rẹ́ àwọn ẹjú wọn tó bẹ́ẹ̀ wọn sọ fáwọn kan láti wà ẹ̀ka ní tinútinú àti tàbá bẹ́ẹ̀ sọ̀sẹ̀ lóko bẹ́ẹ̀ náà làwọn nàṣọ́rọ́ bí ẹ bá wulẹ̀ ńlá lóko fún àfẹ́rẹ́ àti bàbá kan sọ̀rọ̀ ṣùgbọ́n wà àtinú àtàmú àtìtà àtòbíwá àtinú gbogbo àìjábá wà á máa sọ pé ànábì wà èyíta ànábì wà èyíta sọ̀rọ̀ lọ́wọ́ àyè ìwọ̀sẹ̀lẹ̀ àwọn ẹlẹ́sìn mìíràn tó ń lọ lóṣù jù báyìí lọ ẹlòmíì bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbọ́ àdúgbò àmọ́sùn sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ pé tiwa ní ìsìn àgbà fún àdúgbò ayé àti gbàgbọ́ àti mà pé ààyè ọlọ́run ẹ̀ṣà ọlọ́run ẹ̀nẹ́bí ọlọ́run ìjọ ẹni mímọ́ ìjẹ́ni ẹni tá a tò lẹ́yìn tá a sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò àwọn arìnrìn àwọn ẹgbẹ́ mìíràn tí ń bú àdẹ́kì sọ́nà láwọn àyọ̀ nígbà lẹ́wọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́sẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí láwọn ẹlẹ́sìn jù tí wọ́n ń bú àdẹ́kì wa rí ta wọ́n ní àdẹ́kì wa rí ta ọmọ àlè ìjọ wà lẹ́wọ̀ àyè ìgbẹ́nu ẹnu mùsùlùmí ṣù kí èsì ìgbà ìsìlámù débi tó jìnà tọ́gbà ọmọ bẹ́ẹ̀ ló rí wọ́n ti ayẹyẹ kankan ìyá àtẹwà yín pé alágbèrè wọ́n máa ń ní ọmọ tó bí náà ọmọ àjẹ lẹ́nu wọn lọ. bí wọ́n ti kó àtẹ̀bí ẹ̀yí ká ní ọmọ gbọ́ àtẹ̀bí ọmọ sọ̀rọ̀ lọ́wọ́. àwọn àpẹẹrẹ láti máa màtá gbọ́ àtẹ̀bí ọkọ ń tẹ̀síwájú ní ọmọ ìdí nìyẹn nígbà látàrí eléyìí a máa forúkọ islam bàbá ní alẹ́ islam ó kọ rẹ̀ níta ní jẹ́ islam ó kọ rẹ̀ nínú ọ̀njẹ́ islam àwọn kankan lọ sílẹ̀ níbi orúkọ ìta ìtàlẹ́ ọ̀jẹ̀ ẹ bá pè yàn ní ikú owó sídọ́jà bí dáyé wọ́n sọ ẹgbẹ́ ní ikú owó bóyá kọ̀ọ̀mọ́ òbí ni bàbá rẹ̀ sọ ìyá rẹ̀ wá lọ́wọ́ lówó ọba fún ní àtàlẹ kọ́ máa jẹ́ ìbò ṣùgbọ́n kẹ̀kẹ́ márùwá ní wà lẹ́kọ̀ọ́ ní dùmọ̀tà wọ́n sì máa pè ní ibú owó onígbàlẹ́ yọmọ dáhùn ọbí ayé pé ó dúró kọ ní rọ́ọ̀rì lábà fún ó dúró kọ ní gbangba ṣùgbọ́n àti ìka gbèsè ayé kò túmọ̀ sínú ìtumọ̀ orúkọ rẹ̀ wọ́n ń pè é yàrá ìmọ̀ pé ọ̀nlá ẹni tó ti pàṣẹ tẹ́lẹ̀ ọlọ́sìn tẹ lájọ náà a sì lẹ́nìkan nínú èkó eégún ní ìtẹ́lẹ̀ ọdún mẹ́wàá sẹ́yìn nígbà tí àtọwọ̀ yà bá wọ́n ní kí ló kọ́ ẹ ó ní mọ̀tò ìlà lọ sí i èrè ikún oṣù tí ó kọ tó dáa tó bá mọ̀tò ìlà ẹni tí ó kọ ọ̀tá lọ́jọ́ èso kan ní Islam bí ti ń jẹ́ Islam lórúkọ níta bẹ́ẹ̀ náà ní gbogbo tí Islam kó sínú ọ̀njẹ́ nínú Islam ló jẹ́ àṣà ìsìláàmù jẹ́ sàlámù ìsìláàmù jẹ́ àlàáfíà wà á fi hù sàlámù. wà á fi hù sàlámù bí àdìyá ìpìlì. bá a ti jẹ́ àlàáfíà nínú orúkọ àwọn náà ti ìsìláàmù bí ẹ̀sìn wájú bí ẹ̀sìn ìsìláàmù ní àlàáfíà bẹ́ẹ̀ ni àwọn táwọn náà náà jẹ́ ní àlàáfíà àwa jẹ́ àlàáfíà débi pé mùsùlùmí wa jẹ́ àlàáfíà fún gbogbo àwọn ànábì ọlọ́run ló kọ́ wá ní pé fún gbogbo àwọn ànábì ní ọ̀làwílẹ̀ ànábì ádám sílẹ̀ àìsọ̀lá sí ọ̀sẹ̀lá nígbà tí wọ́n àtọ́ àyíyọ̀mbó ẹ̀ nù àwọn bàbá wa tó wá bẹ́ẹ̀ ní àyíyọ̀mbó ẹ̀bí sọ̀rọ̀ ẹni pé ẹbí lárugẹ náà ní. àyà ànábì ádám àbí àìsọ̀lá sí ọ̀sẹ̀lá ànábì wa àkàlẹ̀ kan fún àtúntà tó dàbí wa àyíṣà sànàbí ní àbí sànàbí ẹni jama ànábì gbogbo wa ibi tá a ti dára sí àgbẹ̀ ó rí wọ́n Islam ọ̀dà wà tó fi ọ̀jẹ́ ọ̀tá ó sì jẹ́ oró ó kàn nínú àwọn àdájọ́ lọ. pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n jẹ́ oró ọ̀tá fún àyẹ̀wò ọ̀sán sọlá bá wà ní tí odidi pírẹsidẹ́ntì France tó fi support àwọn ẹgbẹ́ ya kátó kí a fi pàdé lọ ọ̀sán sọlá bá wà ní ọ̀sán tàbátì bẹ́ẹ̀ kílẹ̀ sí pírẹsidẹ́ntì kọ́ra France ẹ̀rí pé gbogbo ẹ̀ náà ẹlẹ́sìn àtàwọn ẹ̀yà tó wá jẹ́ sàlámù fún àjẹ́bù kò jẹ́ sàlámù kí ló máa tó fi jẹ́ sàlámù tó fi kọ̀ wọ́n ní ìlà ẹ máa wọ́n ní ìlà nípa àyànfẹ́ ọlọ́run ó sì jẹ́ àlàáfíà. yẹn ló jẹ́ pé ayé àkọ́nà àlùkòrán díẹ̀ díẹ̀ ayé àbájúbalẹ̀ gbogbo àwọn sọ́nà bá wà ayé àwọn thirty six. ọlọ́wọ́ bá sọ pé ẹ̀yẹ mùsùlùmí ẹ̀rọ kéde báyìí mẹ́fà fún wa. alákọ̀ọ́kọ́. aláwọ̀ àgbà. mo lọ lọ tóbi ọyà lẹ́nu lọ́dẹ ẹ̀dọ́ wa aláwọ̀ àgbà ọmọ tó ti pọ̀ kí ni kan náà. náà ti mẹ́tì lọ́sùn ní alákàtúntìnà ẹ̀ka àríwí sọ́dà. n bolo àwọn ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dá mi náà nínú madara subhanallah àwọn àlọ́ madara àwọn oróyìn àwọn pọ́n àwọn gbé lárugẹ anábìwọ́ni anábìwọ́ ayé ayé sọ̀rọ̀ sọ̀rọ̀ aláàbẹ̀ ayé. yẹn ní pé wọ́n lọ́ọ̀tẹ̀ lára mi èyí ká tọ́ bá tẹ̀lé tó tó àti oṣù yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ láti kiri láti àìsàn yìí lọ́dẹ̀ tó wà lọ́wọ́ ẹni pé àpẹẹrẹ àdájọ́ àwọn sọ àdájọ́ èyí ká lọ́wọ́ àwọn mẹ́ta rẹ̀ yẹn yẹn lẹ́sìn pé. wàá nàkú ìyá àrẹ̀kí náà fàákùn báyìí. ẹ̀yin ará ṣọ́ọ̀ṣì ìgbélẹ̀ tó àdébà àwọn ọmọ ara nínú ṣọ́ọ̀ṣì yìí nípa ẹ̀dá wa lọ́wọ́ kùn náà à ń ta náà ní pé wọn ò ń bẹ̀ ẹ̀yìn ẹ̀sẹ̀ búta bá a ti ṣe tiwa ẹ̀sẹ̀ ẹ̀fọn kájíẹ̀ kájíẹ̀ ẹ̀yẹ social media bí a fẹ́ sọ̀rọ̀ ànábọ̀ àmọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ kẹwàá pè ní ànábì wa bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ó sì fi yí wa yí pé àlàáfíà ní ìdáàbò jẹ́ àtìkálẹ̀ ìfẹ́ iná bájá lálàáfíà ẹgbẹ́ Muhammad is our prophet ẹgbẹ́ dáàbò kẹ́hìn ló ti gbẹ̀jọ́ òní òní tá a bá tẹ̀ra wá jẹ gbogbo ká máa dojú ẹ̀ ká máa dojú ọ̀rọ̀ òun bá mi yàn pé ẹ ẹ tá a lẹ̀ sí ẹ̀ ní àlàáfíà mùsùlùmí ni o àpẹẹrẹ kan ni mo ń kọjá lọ níjọ́ kan ọlọ́run ti bá ayé ìfẹ́ yẹn padà lọ́nà mo kọjá ibi ojú tí a ní òní àlá Òṣogbo àti ìlú kejì tá a bá lọ lọ́nà àbẹ̀rẹ̀ ibi ìrìn omi ti yà níjọ́ sí tọ́ba ti kọjá rẹ̀ bókọ́lá mo ṣe kó tó máa mi bẹ̀ wọ́n náà pé bóyá náà pé kọ́mọ̀ ẹ̀yọ́ bébì kan wọ́n tún bẹ̀. mo wá ń bọ̀ ìjọ náà wọn ò tí ì ṣe títí dáadáa bá mi ẹ̀yọ kan náà máa rìn lọ ẹ̀rọ ńgbà náà kò tí ì di bọ́lọ̀ ní pàálẹ̀. nígbà náà àkọlù bọ́ báyìí. mo wá jẹ́ ìfowópamọ́ bọ́ àmú mi mo wá wo àwọn aláṣẹ òṣù níbi adola ilé ọ̀rẹ́ tó lé bóyá adola náà ilé bẹ́ẹ̀ ní pílẹ̀sì ẹ̀ ṣe tẹ̀lé ẹ̀ tó bá tó sí ibẹ̀ mo bá rí time bó ti dán mẹ́ subhana allah ó tún dídí àwọn péye náà lè jẹ́ màá lọ́wọ́ ẹ̀ mo bá rí time yàwó àtàndé wa ní sáájú rẹ̀ ààrẹ ìfọ̀lá àtọ̀sán chọ́ọ̀kì kan náà ni ọ̀fẹ́ tó polówó chọ́ọ̀kì ẹ̀ tó ń bẹ ní ọ̀nà àbáyé báyà sáńtò sí ẹ̀tọ́ ti dé wọ́n wá yàwó àtàndé tí wọ́n bá kọ́ pa àtàndé yìí sáájú rẹ̀ kí lọ́sẹ̀ ṣùgbọ́n tọ́kì ẹ̀ níjọ́ náà ó lẹ́ẹ̀kí wọ́n kọ́ pa àtàndé yìí sáájú rẹ̀ Jesus Christ àwòrán tí wọ́n yà sẹ́yìn tẹ́ ẹ bá lọ sí ìlú tí ogun ń jà tí ìyàn mú wọn tí ebi pa wọn tí ẹ bá ha ẹ lára bọ́dì síta wọ́n lọ àgbẹ̀ ìdásí ní ẹ ti gbé àti ìwà ẹ̀sẹ̀ àrẹ ìṣẹ̀lẹ̀ yìí máa bàtà ẹ̀ mo ti ṣe fọ́tò àbúrò mo sì dá bọ́ọ̀lù mo lẹ́yìn kristẹni torí yín bá pé o ẹ̀ tó yẹ pé mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀rọ wọn rẹ̀ kì í sẹ́yìn nìkan lọ́tọ́ ó ti tọ́ àwa mùsùlùmí. àtúntà kọ́kọ́ wà láti dé títọ́ ìtàgbé àwọn ọ̀rọ̀lọ́dà ọ̀dà tó yà yìí gbàgbé lẹ́jẹ́ bá wà torí pé ànágbé ti wà láti wà àìsàn àìsàn àti ọ̀sán ní wàá dúpẹ́ fọlọ́ kò sí nígbà náà kò ní ìgbà náà. ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn àǹfààní táàbù máa mà pé àlàáfíà làwọn mùsùlùmí jẹ́ fún gbogbo àwọn àdáyé lọ́nà tó gbélé àwọn àjọ àti àyíká àyíká láti wọ̀ sẹ́ra ní. láti fi lọ́sì lọ́sùn jẹ́mẹ́lá ti rẹ́pì àkàrà àlàkàrà. àkàrà. àlàkàrà sọ́dọ̀ lọ́wọ́ àyè mọ̀sálà wọ́n bá lọ́sùn yà á lẹ́ ìdá àti ìdájí. láì bá wa yín mọ̀tàlá ni wa a ń sọ abẹ́ máa sọ àti bẹ̀rẹ̀ léèrè abẹ́ máa sọ àwọn ọ̀ṣọ́ àwọn ìwà àwọn àpọ́nlé àwọn dáadáa tí olúwa tó gún àwọn ìwà yìí. àwọn ẹ̀sọ́ díẹ̀ ní ẹni sí ìgbésí ayé tó sì dùn bí orin tó dùn bí lọ́fíkà. àwa tí ìdí nǹkan yìí nípa akẹ́kọ̀ọ́ ayé bá ní mọ́tàlásí náà rẹ̀ mí ìjẹ́lẹ̀ yẹn ní ọwọ́ ọ̀rọ̀ sí ibi ẹ̀ńtẹ́ ìṣe mùsùlùmí. àhán ọ̀nà ni bí mùsùlùmí à ń dárúkọ àtẹ́bí wa ayé dá lórí ìrún wa ẹni lórí òfin ti ẹni tó lè á ti dáadáa dábàá lórí wa ayé sọ ó gbọ́dọ̀ má kàtí lórí ìrún gbọ́dọ̀ aláàlá ayé àdáwà kan bí ọjà má nàbẹ̀ ayé sọ̀rọ̀ sẹ́rà àtàyà adábàá lórí ìrún wa nínú mọ́tàlá láti sáà kí wọn lọ́wọ́ ọyọ kọ màá yí pé àlẹ́mọ̀ yìí dá àgbọ̀dọ̀ kò yẹn rẹ̀ ṣe ní tó dà wà torí pé ó kọ ẹ̀ wá ní ti jáde lọ́dọ̀ wa lórí ìran wa ló jáde ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta. wà á tó ń bí gáàdì ánìyàn sọ́mi ọ̀gáàdà ẹ̀yà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin yìí àtúnṣe àwọn ènìyàn o àwọn mùsùlùmí àsọ̀nà àwọn ẹ̀yìn ìta ọ̀rọ̀ bàbá ní àti gbogbo àwọn àti àjọpọ̀ yìí ní ìsìn bàbá ní ìta àyè bàbá ní ìta bàbá ní bàbá ní ìta àrò máa ní ìta alọ́ọ̀bà. àwọn mùsùlùmí à ń sọ wọn wá ní kí bàbá sọ wọn wá ní ìta bàbá wọ́n jẹ̀ ní ìta bí bàbá wọn wà jẹ́ ní ìta àwọn ẹni ọkọjá sí pé ìran wa wọ́n jẹ̀ ní ìta kò tí ẹ̀ sí ní gáàsì máa ń gbà tó wà. ẹ àwọn ẹni à ń sọ wọn wá ní ìta àtàlẹ́gbẹ̀ẹ́ kìrìsìtẹ́nì ǹjẹ́ ní èyí tó bẹ́ẹ̀ kẹ̀kọ́ máa ń ní Muhammad sọgbọ́n táwa lálàáfíà àwa ni alálàáfíà wa àwa là ń pè sẹ́ńtì àlàáfíà dáìdé sẹ́wáyé alálàáfíà ẹ̀dá lórí ayé àwa là ń jẹ́ mẹ́ta àwọn ẹ̀ torí fún àtìlẹ́ ní ọ̀rọ̀ sọlọ lọ́wọ́ ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ o tẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ sọ kẹ̀kẹ́ wa ẹ̀ ẹ̀ wá wò ọmọ akẹ́ńtẹ́ Muhammad nọjọ́ tó ti já lọ láti máa máa fi ẹkọ ìrira rẹ̀ náà ní. ntàwọn ẹgbẹ́ sọ wọn ní yíká àpẹẹrẹ náà ti fi àfẹ́ràn rẹ̀ náà ntàlágánà àdàbẹ̀ ìjà àyẹ̀sọ̀lá tó ṣá. ẹlẹ́ka. wọ́n á àdó ìgbà ànàlà sọ́mi bàlẹ́sìnà. bàtà náà ẹlẹ́ka mọ́ àtúntà bí ilé ìbá bàtà rẹ̀ bí ìṣẹ̀lẹ̀. àwa mùsùlùmí atọ́fẹ́ àtàbí yìí sáré atọ́fẹ́ lọ́ba yà rẹ̀ kí ló kọ́ ya àtàbí yìí sáré jẹ́ ìjàmá ọlọ́mọ ìmọ̀lẹ́ àmùkùnmẹ́ láàrin àwọn ọmọ ẹ̀mẹ́ ìyá ọlọ́lẹ́ àmùkùnmẹ́ ẹ̀hẹ́n ìfẹ́ ìlágbára àfẹ́ràn ọmọ atọ́lọ́fẹ́ràn ìyá táwa lọ́lá àfẹ́ àwọn ẹ̀yà ẹ̀hẹ́n ọ̀yà tàlẹ́ ìdáwà fún ẹgbẹ́ ni pé. ìdẹ́lẹ́ yìí ti ẹ̀dá wò ní kẹ́sẹ̀ ẹ̀tọ́ ọmọ yín ámìnà ìyàtọ̀ bá dàgbà wọn. àbẹ̀ mọ ámìnà yìí ámìnà chọ́ọ̀chì àbá mọ̀ kọjá mọ̀ ámìnà ló kọ ìjẹ́ ojú àtọ́ sábà. ẹ̀yin náà ti ẹ̀dá wò kámọ̀ bọ̀yá alálàáfíà bàbá wa ti alálàáfíà alálàáfíà ẹ̀yìn náà. ẹ̀yin náà بل أنتم تاركون أجل من إبراهيم الخليل من جهة إسماعيل عليه السلام. ẹni wá gbà á sábà wípé ẹ kó ìrora gbogbo ẹni tó bá ti ní àtìpọ̀ pẹ̀lú àdébọ̀wá ìsmáyé ẹ kó ìrora. Wàlá yóò jáde Ismail. Ẹ sọ Ismail àná ìjọ nínú ọmọ yìí kò sọ ọ̀rẹ́ ẹ̀ ní Ismail tó tẹ̀ sí sẹ́. Àwa sì ní máa wá wò àyàfẹ́ àyàfẹ́ ìsáàpù ti àbúrò náà sẹ́mọ̀ pé ẹni tó bá fẹ́ ẹ̀sìn tá a máa pẹ́sì tó tá a tán òun náà lẹ́nu jẹ́ sí sí gbogbo nǹkan tó lọ́n fẹ́ òun náà fẹ́. àdìpọ̀lẹ̀ olúkú ilé àwọn ẹni náà ṣe ìpínyà ọmọ ìlú mi lé ilé ìjọba ìlú kàkà nínú ìsìlámù èmi ọmọ yẹn rí bẹ́ẹ̀ náà ní pẹ̀lú àwọn àdájọ́ náà. ẹ sọ ìkáàbù àìsí ìṣẹ̀lẹ̀ ọmọ yìí ṣùgbọ́n súnmọ́ yín lágbàá ààrẹ àtúntò bá yẹ kí ó kàn pa àtàlù mọ̀ pé bóyá wọ́n ti wọ́n sọ bẹ́ẹ̀ nù nínú ilé ìjọsìn wọn ààrẹ ààrẹ yíyọ. wàá dà sí ìlú sábẹ́ ìyàwó dáadáa láti ká ẹ wá wọlé ìlú àkókò àtúntò wọn ti á ní káàbù tó wà. wọ́n lọ bẹ káàbù mẹ́rin bọ́ọ̀lù àti káàbù ọ̀rọ̀ ọ̀rọ̀ ààrẹ ọmọ ẹ̀ káàbù mo ti ẹ̀mọ̀ pé ìtaàbù kan bẹ́ẹ̀ ní títí ọmọ inú jẹ́mọ̀ ní bẹ́ẹ̀ kọ̀m̀pútà àbí ìtaàbù ló rẹ̀ jẹ́mọ̀ mi rí mu bí mo bá ti ẹ̀mẹ́ lórí ní ẹni tí ó pé bí ìtì máa wá nọkọ̀yẹ́pọ̀ tá a máa fọ́ sábà máa ti fọ́nà kan bẹ̀ ìtaàbù àwọn sọ ìtaàbù àwọn sọ ìtìmáyìn ẹ̀yin sọ ìtaàbù nìkan ẹ̀fà ìtìmáyìn bàbá kan náà ló sì jẹ́ àwọn ẹ̀yìn. tàbí àbẹ́lẹ́ àná قضاء إنه دين سلام ولا سلام في الأرض والله إنه دين سلام ولا سلام في الأرض الاتفاق فليعلم ذلك العالم كله عالم كله العالم كله kayo ya manu akili bali bali ndicho siona katika Islam wala pia dunia hiyo akikakontrol ya Islam sasa basi ba luki budo na tena èèyàn dájú báyìí ayé àtọ olóòtú tọ́pì ìta abẹ́ǹkà yìí àtọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́yìn tàbí sọ́lá bí ọjọ́ nípa bí wọ́n yọ náà yẹn áhùn kìtà àlọ́fẹ́ àyájú nàbí yìí náà àyíṣà àyíṣà aláàbẹ́sọ̀rọ̀ nípa aláìpà náà lọ́wọ́ àyíṣà àyíṣà sọ̀rọ̀ ẹni wọn pé kí wọ́n yọ náà àwọn aṣọ́ọ̀sì wọ́n lọ́ọ̀ sẹ́wọ̀n tó kọ́pù tí mi wà tẹ́lẹ̀ ní òbí dáadáa máa kọ́fẹ́ sọ̀tẹ̀ mi àbí ọ̀fẹ́ fún ti lè ọ̀fẹ́ fún ti lè àwọn kan ààrùn fún ti lè rí o bó ṣe rí ní ìpín wa náà lásán gbogbo àwọn tó ti dókòó ìgbà ti gbàgbọ́ náà tẹ́lẹ̀ wọ́n kàn fẹ́ mọ̀ tọ́jú. wàláyé a tún súnmọ́ lọ́wọ́ pẹ̀lú pàápàá náà ní ìwà àyíká àyíká láti wọ̀ pẹ̀lú pé afárá afárá náà lè wà àyíká wọ́n ní má ṣe àti pé àgbọ̀ àti òfin súnmọ́ náà wọ̀ báyìí. wọ́n ti fi ṣe ìsìn àyà. àwọn máa sọ díẹ̀ nínú gbèjì àyà lórí èyí ká tó fi ṣe àtàbà ní báwa náà àyè sọlá àti ọ̀sẹ̀rà. wàláhù lẹ́nu wàláhù. ọlọ́wọ́ bá kankan lọ́pàá wọn láti tó ká ti tàǹtì lánàá fábíríkù bẹ́ẹ̀ ní àhàdín nìyẹn. نعم ومحمد صاحب عيسى هو الذي علمنا أتبع محمد صلى الله عليه وسلم عيسى تسعى لهم عيسى ولا لقوا بها ما تبع تنسي يجب أن يقول ويا ما يقول بنا في القوة الذاتي هنا يقول الله عليه الصلاة والسلام نعم اسمه هو عيسى إذا بوزيتوس كما يلوجيه أبي ما تيجي نفسه على عيسى هو كلا هو اسمه هو عيسى بن مريم بنت عمران هو فين الجواب عيسى أبا ابن مريم بنت عمران هنا عيسى وما مريم يا أنا راجع وما عمران هو فين ها نقبل يلا أبا ما أنا عيسى عليه الصلاة والسلام إنما يمكن أن يكون هذا من جهة أمه آه لي سجبا nípa ìran àdájọ́ àìsà tó nǹkan sáìdì kan náà láfẹ̀júmọ́ àìfẹ̀júmọ́ sáìdì sáìdì tó láfẹ̀júmọ́ sáìdì ìyá rẹ̀ torí pé wọn ò ní dé wọn ò ní bá ìdí nì sáìdì kan náà ṣùgbọ́n tó ń dúró jẹ́ pé sáìdì ìyá rẹ̀ ká láti sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ yìí. wàhálà ìṣe àyẹ̀wò náà ti rà dé. a lè fẹ́ òun náà sì méjì a lè pín ní fún ìyá rẹ̀ láti rìn sí ní ìyá rẹ̀ sáta wáyé ìyá rẹ̀ ní bàbá ìyá rẹ̀ sì ní ìyè àwọn ọmọ àtúmọ̀lẹ́ fún ìdí bàbá rẹ̀. àwọn àtúmọ̀lẹ́ fún ìdí ìyá ìyá wọ́n bá dàbí pé bàbá àtìyá tó bí ànábìrin tó bí ànábìrin ayé sá wọn ò ní jẹ́ bàbá kan náà ìyá náà lọ́dún wọn kálukú wá ní ìdílé iṣẹ́ lọ́dọ́ọ̀tún àtúmọ̀lẹ́ bí ẹ̀ ní tó láti lọ ṣùgbọ́n èyí tó bá wa òun náà ní sáìdì bàbá wa bàbá tó bí ìyá àtàbí wa èyí sàmà àyè sàmà òun náà wà ní mọ́yá bíi tó ṣèwà mọ́yá bíi ṣèwà ìmọ̀ràn wa jẹ́ ọmọ màtáì màtáì jẹ́ ọmọ àtàw àtàw jẹ́ ọmọ yúù yúù wá jẹ́ ọmọ yúù zẹ̀ wọ́n wá pàápàá pàápàá pàápàá ọmọ ọmọ ọmọ ọwọ́ lọ parí sọ́dọ̀ ànábìwá dàwó àyẹ̀sọ́ nígbà tó wá bàrà sọ́dọ̀ ànábì dàwó wọ́n tún wá lọ parí sọ́dọ̀ ànábìwá dàwó nígbà tó mẹ́rin wọ́n wá palọ́ palọ́ palọ́ palọ́ palọ́ ànábìwá ìta wọ́n wá sọ má ànábìwá ìta àyẹ̀sọ́ ìyẹn ìyẹn wọn ẹ̀ẹ́dẹ̀rẹ̀ pé nínú àwọn akẹ́kẹ́ kápálẹ̀ ọmọ tó bá ní ọ̀nà mo ì sábà tí wọ́n ṣùgbọ́n bá yẹ kó kọ́ da gbogbo ayé ti dà ẹni tí wọ́n mọ bàbá kọ́ ni. sani ló ti di wa ó yẹ kó sani náà ló bẹ̀rẹ̀ náà wá fún èkó ló ti di wa máa mọ bàbá ṣe ìrántí padà ó fi yà pé ìrántí à ọmọ yà mí tó ti fẹ́ yàwó àti tó ti fẹ́ yàwó tó bá fẹ́ fẹ́ yàwó wo ọ̀nà ìyàwó rẹ̀ wọ́n yà wọ́n lẹ́kọ̀ọ́ fẹ́ lọ́kọ̀ wọ́n lọ́kọ̀ ìrántí pa lára ìyá ìyá ìṣẹ́jọ́ wa èyí tá àyíṣẹ́ra àtọ̀wọ̀ṣẹ́ra afẹ́mọ̀ orúkọ àtúndú òkè làwọn náà ti jẹ́ ní sókè àwọn náà ní. ìjà tó jẹ́ ọ̀húnmùhà ìmọ̀ràn ìmọ̀ràn yòókọ́ dáhà ìhànà àlùmáàdìyà. ọmọ ìyá ànábì wa yàtọ̀ sí ànábì wa àyíṣẹ́ ọmọ wọn jẹ́ mẹ́rin. ṣùgbọ́n Al-Qur'an kọ̀dárúkọ ìyàtọ̀ sí ànábì نعم يا تبي يا نبي وعائشة عليه الصلاة والسلام القرآن يذكر امرأة امرأة بقرآن كتلون إيه قلنا مريم نسي خنو نسي امرأة ìdáhùn ẹ̀ tí wọ́n mẹ́gbẹ́ ń sọ àbúlé kò sí anigilajẹ lápẹjù wọn ní kọta kù torí pé kòránì náà sọ pé ìmúra ẹ ṣe mọ ànábì náà ti pè wọn bẹ́ẹ̀ ìmúra aṣọ àgbègbè ìmúra aṣọ ìgbòlá wọn ní tí máa ní títí ní ìyìnbó náà ní ìyàwó lágbàdá wọn ní kìí kó pè ó pè pé ọmọ lágbàdá sóyè ọba àlàfo yàrá ọmọ mọ́ríyà. Ya tó Ya ìyá Ya Ya, ìyá ìyá ẹ̀dọ̀ àyíṣà àyíṣà àtọ̀ sàlám alùpùpù àti pé wọ́n ní ìmúra ọ̀tọ̀ ìwà ṣùgbọ́n kí ló kọ́ wọn gangan nínú ìtàn wọn ní hánà ló kọ́ wọn yẹn táwọn bàbá máa ń sọ ní hánà tù ṣe mọ̀ pé ní ọ̀gá gbé lókè wọn gbé jáde wọn náà máa bẹ́ẹ̀ tó kọjá tíátà sí tíátà lára ní jẹ búrẹ́mà sísọ làásù ní ẹ mukaila tí mukaila ní jẹ jubi tí jubi jubi la ní jẹ ọtí jubi ẹ hanna náà náà ló bọ ẹ àwọn arákùnrin yẹn pé ọ̀la ábíyà alùpùpàdà tìkà olùsìnlọ́run ló fẹ́ ní ìṣòro náà ní ìyàtọ̀ bí àdàbíyà yà àlọ́ àyè àyè sọ̀rọ̀. kìtàbà kò lè ìjọsìn. nígbà wà tẹ pàtí bẹ lọ́wọ́ tí mo bẹ̀ láwọn ọ̀dọ́ ọdún di ààrẹ lọ́wọ́ àwọn ẹni tún bẹ̀ bẹ̀ ní gbé lọ́wọ́ bẹ̀ wọ́n pẹ̀lẹ́ bẹ̀ lọ́dọ̀ látara eléyìí a máa pé bàbá àti tó bí ìyá àdébí wa ìṣá àìsọ̀rọ̀ àtọ̀sẹ̀rá mílẹ̀ àárín ìrìnàjò mọ́tàlá kìkì nínú àwọn olùgbésẹ̀kọ́ náà dáadáa sẹ́mọ̀ pé àti ìsọ̀rọ̀ ìyá tó bí ìyá àlẹ́ ìka àti bàbá tó bí ìyá àlẹ́ ìka olùsínà láti fi pé ẹ̀ máa olùsínà láti. Ọlá ti bẹ fún ìyá tó bí àyíṣà àdúgbò lọ́dọ̀ ìyá ìyá àyíṣà rẹ̀ ìyá àyíṣà rẹ̀ àyíṣà ọ̀sẹ̀rá táà àti kí ló mọ máa wọ̀. Afẹ́fẹ́ ní ilẹ̀ ẹgbẹ́ ní adúgbò yìí nípa ìyá tó kà náà ló kọ ìjẹ́ àwọn ẹni kí ló kọ ìjẹ́ kí ló kọ ìyá àtàlẹ́ yìí sáyẹn ó kù sí ẹ̀kọ́ nínú kọ́dà àti ọ̀lọ́ tí wàá ti bọ́lọ́ wọn bá wọn ní obìnrin lájà kí ló kù fún àwọn mọ̀láìkà bá sọ ìdí ló tó kù ó sì bẹ́ẹ̀ yára ìdí ló tó kù ṣùgbọ́n wà ní ìtàn ọlọ́run kọ́jú kan náà lé kókò tó bẹ̀rẹ̀ ní ọ̀yà àwọn obìnrin wa ń lé pẹ́sẹ́ǹtì àní ipò àdíwájú ìjọba ẹjẹ ọ̀tá pátápátá lókè táwọn ọkùnrin wà lábẹ́ ẹgbẹ̀rún ọkùnrin. yọ ọkàn sì ní darí torí pé tẹ́lá ti gbọ́kànlẹ́ sí òkè ń darí ọkọ̀ ẹni tẹ́lẹ̀ ọkọ̀ ẹni darí. ẹ máa gbé president of country so so so èyí sì ní ṣe kíníkà kíníkà kì í sùn wọn o. tani darí yóò sábà gbé báyìí ọkọ̀ ẹni ọkọ̀ ẹ̀ wọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́tì báyìí. ìdí nìyẹn ìjọba tí bá yẹ kó mẹ́rin bá ń darí ẹ̀ kò fúri ìjọba yẹ ọ̀tẹ̀ fúri jọ àwòsó wọ́n ti bẹ́ẹ̀ yẹn ní obìnrin jẹ́ mẹ́sẹ̀rẹ́ à wọ́n fẹ́ kí ayọ́ bá kí wọ́n yẹtu bí ọ̀gá bíjọ́ máa darí ọkọ̀ mẹ́ ẹ̀ kó ti di olóyún méjì báyìí ọkọ̀ rẹ̀ máa darí ìyàwó máa darí ara táwọn nípa ọkọ̀ àti ọ̀rọ̀ nípa ló wà náà. Imran òun ló sì bí ìyá àyẹ̀wò àyẹ̀sọ̀ bọ́lá máa tẹ̀tẹ̀ mo rò pé ẹ̀ka náà yọ máa ní bọ́ọ̀mù yìí náà ẹ̀ńtọ́ náà bàbá tẹ̀ka ní ẹ̀mọ́ yìí pé bàbá lówó ọmọ òfin àwọn òkú bàbá nímọ̀ àwọn òfin kò nímọ̀ fún ọ̀sẹ̀ jẹ́ ọlọ́run ọ̀sẹ̀ jẹ́ nǹkan wọn ti dáadáa bẹ́ẹ̀ ni ẹ̀ńtẹ́ bá tẹ̀ka bá burú yẹn ọ̀ka tí mo ti lọ́ọ́ nílé níbi wèrè ní ọlá ìgbà náà olóòtú bí wèrè ní títí ẹ wọn ṣẹ̀dá ìfàbùrún ọlọ́run wọn ṣẹ̀dá ìfàbùrún ju wa lọ́la ni mo ṣẹ̀dá ìdílé àtàbíwá ìdílé ìyá àtàbíwá ìṣà àìsàn ṣẹ̀dá ọwọ́ ẹni àyàlà àyàlà ní lórí gbogbo ayé tí ọba tó bẹ́ẹ̀ náà tá a lọ́ mọ ìrìyà tó bí ìyá àtàbíwá ìṣà tí kì bá lọ́ ọmọ bóòlù àti mọ̀ mẹ́rìà bá lọ́la ọmọ ṣíṣe ìṣá ẹ̀ ní pé ìṣá kẹmọ́ yàtọ̀dọ̀ ìrìnà ẹ̀ ti lè gbérí ìrìnà kẹmọ́ yàtọ̀dọ̀ ìyá ṣíṣe hàn ilé máa ọlọ́pàá náà ayà sí sọ́dọ̀ rẹ̀. ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n á ń rí wọn lọ sí ìrìnlẹ̀ lọ́kùnrin máa ń fi bọ́kọ̀dé káwọ́. ọ̀yàwó ìyàwó àti ìyàwó ẹ̀rọ ìyàwó ẹ̀rọ ọlọ́run tá a pè é ọmọ ọkọ̀ fún ewu wa mo jẹ́jẹ́ mo lé mo sàdéhùn pé ibi ń bẹ ní fún mi oyún nìyẹn o oyún ta ni mẹ́rin oyún mi rí à àgbọ̀ mi rí àgbẹ̀ ó ní mo jẹ́jẹ́ fún ọlọ́run pé ibi ń bẹ ní fún mi à kò ní sí nǹkan ká láyé kódà ẹ wáyé ń kọ́sẹ́ ọ̀kọ̀ọ̀kẹ́ o wọ́n ń kà ọ̀kọ̀kàwé o kí ó ní ó tó kura ni ọmọ o tó bá ìtumọ̀ ẹ̀fẹ́ náà yọ̀wọ̀ kọ́ ẹ̀yà rẹ̀ yóò tuma kò ní kó nu ilé ọlọ́mọ ilé ọlọ́mọ bá dọ̀tí ní ọmọ ìgbà kó tó dọ̀tí ọmọ ìgbà tó bá bá dọ̀tí náà yóò tuma ìgbà ìnìyàn nàdá tó lẹ́ka máa fi bá tó. lọ́wọ́ ni ìyàwó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. ó yẹ káwọn náà wáyé ní ti ìyá ìtọ́ ìyá ìkáwọn náà wáyé ní ìjà ìyá bàbá tó ń lọ wọ́n bí ọmọ kan lásán wọ́n ti rò pé àwọn èyí méjì náà dábàá wọn sì jí méjì náà wọ́n wá ní àwọn àtẹ́jẹ́ fọ́lọ́mù àná lẹ́yìn wọ́n ní àwọn kọ̀míṣán kankan bá tu ẹ̀ àti ìṣèjì àbálágbà wọ́n wá ní àwọn lẹ́yìn fọ́lọ́mù pé sọ́mọ ìgbà yẹn léyìí fọ́lọ́mù yóò sùn ìyá ọmọ àwọn ajẹ́ lọ́yà ìyá tó gbé ọmọ ẹ̀ lọ́jẹ́ kí ni lọ́yà kọ̀mọ̀ ìyá tí bá ọmọ náà fẹsẹ̀ báyìí káàkiri nà ó nínú o sẹ́yìn bí bàbá ìfọ̀n náà nínú ṣe ọwọ́ náà jù sílẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn bàbá ìyàn ńlá ni wọ́n ìyàwó náà jẹ́ lọ́yà ńlá pàtàkì bàbá ṣe síbi wàhálà láti dárí ọmọ gbogbo kúndé kútọ́ náà ní oṣù ìmọ̀kọ̀ yọ ọ́ ẹ̀yà àwọn ọmọ ẹni káwọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kí ìrúgbà wọ́n jọ lórí ẹjẹ ẹka ẹka ayé ẹsẹ ìyá kẹtọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lórí wọn lọ ọmọ ilé ìdí tó kọ wá fún mi lówó lọ́dọ̀ ọlá náà mi yẹn ẹgbẹ́ tí kọ wá àtọ fún mi o ìdígbé yọ ọmọ ọmọ ọmọ ó kì í bẹ bá dàgbà tán kéyìn ẹ kó omi yóò bá dàgbà tó lọ ẹ yóò bá lónìí o ọ mú múlá ìkíá kó mú ọmọ ẹ láìkíá ó béèrè tó fún láyé lọ àwọn ìyàwó ni wọ́n kó ní. wọ́n ní ìyẹ̀wò náà rí nínú ìfúnni tí wọ́n ní yìí. sínú rẹ̀ sínú rẹ̀ sẹ́ẹ̀dì kọ́ra sọ fún mi o àti kọ́ra mú mú ẹ̀ fún bájà sọ bóyá ìdí sínú rẹ̀ sínú rẹ̀ sẹ́ẹ̀dì kó fún mi lónìí. ṣùgbọ́n ìwọ lọ́n pàtàkì ọ̀pẹ mi. bàtà ọ̀pẹ mi ìnàjà ń tẹ̀sán ní ìyá ń sọ̀rọ̀ mẹ́rin nígbà tí o sì dá yìí ọwọ́ àwọn ọ̀la kàní yẹn ọmọ tá a ti lérò tọ́ dáa lórí ẹ̀sìn tó dá yìí nítorí ọlọ́run ọyẹ ká mọ̀ tó ńlá kan lọ́jọ́ ọmọ náà torí fi hàn mọ́ nípa ọmọ náà pé plan mi lórí rẹ̀ báyìí báyìí báyìí ẹ̀kọ́ sì wà ń bẹ̀ pamọ́ ayẹyẹ education ẹni mi gbọ́dọ̀ tó bímọ tó ń ṣe máa tó kọ̀ wúlá wà kọ̀ọ̀mọ̀ ó ti bímọ níjọ́ tí àwọn ẹ̀kọ́ lórí ẹ̀kọ́ ẹ̀kọ́ nílé òun kalẹ̀ ìyá kan náà wà nígbà yìí ó ti mí tó ju ó kọlọ̀ níbi tí ni yóò di láyé ẹni nígbà wọn ìbátú tó wọn ní mẹ́fà ní ọdún márùn ní ṣùgbọ́n yẹn wà lọ́wọ́ subhanahu wa owó tí ẹ̀kọ́ náà kẹ́kẹ́ bẹ̀ ẹ̀kọ́ ìpìkọ́ ayé nìkan kún bẹ̀ púpọ̀ tó sì lè tó ayé wa tá a ti dáná ẹni pé kí tó yá ìdájọ́ fúnra rẹ̀ káyà obìnrin ẹ̀rìn ìwọ ọkùnrin kan òyìnbó ti dáyé obìnrin ẹ̀rìn olóyún lásán bẹ́ẹ̀ ní báyìí láti fún plan pé ní ní nàdá tó bá kà máa fi bá fún muharrọ̀rọ̀ pátákọ̀tà ìlú ní. Ala kọ́lọ́ wọn bá kún ẹ̀yà àtọ́jú wa yín sáré, oní àti pé pátákọ̀ bálẹ̀ àrọ́ kù. Pátákọ̀ bẹ̀rẹ̀ àrọ́ kù láàrin ọ̀hún ìrìn àtẹ́jú. Ọlọ́wọ́ àgbà, mo lọ́wọ́ àgbà tán. bóun lóbìnrin ọmọ tó wá wà nínú wọn yẹn báwo ló ti wá dàgbà ọlọ́run ní wà á. wà á bẹ̀rẹ̀ àdàbà àdàbà. ọlọ́run ní ọmọ ìdàgbà nù ya rẹ̀ dáadáa láti ní òun ní ọlọ́run ti ti nǹkan ásánà méje ọlọ́run gbogbo ẹni tó wà nínú oyún àwọn ọmọ tó ń bẹ́ ń kọyún ọlọ́run bá méje láti mọ ẹni dáadáa. lọ́jọ́ ẹni pé wà á ń bàtà àdàbà àdàbà ọjọ́ kúrú ọ̀ ń dàgbà nínú ìyá lọ́nà tó gbàgbà omi rere ní gbé dàgbà àlàáfíà ní ní bọ́sílà kàfàlà rà. alábìwá ìyá alábìwá ayíṣá náà ní ní ọdún wọlá náà sọ àná lẹ́gbàá náà kú lámà dákọ̀lá. kúlẹ̀ máa dọ̀kọ̀lá alẹ́ ní máa dẹ́gbẹ̀ ìyá ìmí sọ. Gbogbo bàbá tí bàtí ẹni tó ń gba mẹ̀rí àtọ́ tí wọ́n ti ń wọlé níbi tí wọ́n yàrá bó lọ wà lára tí o sí wàhálà kí ni yọba lọ́dọ̀ rẹ̀. wọ́jẹ̀ ǹdẹ́ àìsọ. nígbà tó ń jẹ lọ́dọ̀ rẹ̀ mẹ́rí àwọn nígbà tó ń jẹ lọ́dọ̀ rẹ̀ gbogbo oúnjẹ tí yàrá máa ń jẹ láyé àti ìtàkùkù yìí àti ìgbésí àkókò yìí àti international food ìdọ̀rọ̀ pé ọwà nílẹ̀ Yorùbá wá rí ẹ̀bà àti àwọn làlásà bó o ń rí sàláàdì lọ́mọ rí àwọn tí ẹ pè é. àwọn oúnjẹ àwọn kọ̀ọ̀rá lọ́mọ bá ó tún fún oúnjẹ lárúbáwá ń lọ́ọ́ pàṣẹ oríṣiríṣi ìran dé túkárí sọ́fárí àwọn oríṣiríṣi dé ẹ̀pá ń jà lórúkọ dé gàdúró gàdúró náà gbogbo ẹ̀ ìmì tí dàbí kan parí sí orúkọ ẹ̀ wọ́n lọ tọ́ndrẹ́d táìpẹ́ tí kọ̀ọ̀kan sì ní kéèsì ẹ̀rọ tọ̀tọ̀ tọ́ba ìdíjẹ́ náà lẹ́yìn ìgbà náà orúkọ tí tún ní eléyìí ti ṣáà eléyìí ti mọ́tíkà eléyìí ti mẹ́tínà eléyìí ti kọ̀sìn eléyìí ti gbẹ̀dẹ̀ náà. wọ́n ní mọ́tà tó ń jẹ lọ́dọ̀ ìyá àdúgbò ayẹyẹsẹ̀ ayẹyẹsẹ̀ ọ̀sẹ̀ eléyìí ọ̀la lọ́jọ́ pàdé lòdì ìta fún yàrá lòdì ìta. lẹ́yìn ìgbà náà sọ́ọ̀tà ayẹyẹ kọ́ran ayẹyẹ forty two ọlọ́mọ bá gbọ́dọ̀ yìí. wọ́n táyà fún inú àgbọ̀ á. Iná wá àkọ́bá ọlọ́run ta ọ lẹ́ka. Ọlọ́run ta wá náà lẹ́ka sí ara. Wọ́tọ́ parọ́ ọlọ́run fọ ẹ̀ mọ́. Ẹ há bọ̀ nǹkan ò sì bẹ̀rẹ̀ dáná ọkọ ọlọ́run kọ̀ mọ́. Ṣé bá ní ìdọ́kọ̀ ọgbẹ́ ọlọ́run ọ̀fẹ́ ọ̀mọ́ ọlọ́run ọ̀fẹ́ ọ̀mọ́ ọlọ́run ọ̀fọ̀ ọ̀mọ́ àbọ̀ lánàá orí pé ọlọ́run á sọ fún ọpẹ́ lọ́dún mẹ́ lọ́tún bá àlá fún àlá. mo ń sàdúrà fún ìyá mi gáàsì pé iná lọ sọ̀rọ̀ ọlọ́run sọ àlẹ́ wọ́tọ̀ hàn ó sì pọ̀ ẹ̀mọ́ ẹ̀ kọ́ mọ̀ pé alẹ́gbẹ́sà ti ní ọ̀n bọ̀ alẹ́gbẹ́sà ń bọ̀ ó sì wá àbí ọ̀wà wọ́n pè ní oúnjẹ oṣù ọ̀tọ̀ hàn ọlọ́run sọ̀rọ̀ والصفات على نساء العالمين والصفات على نساء ọlọ́dẹ fún sáwọn lẹ́sà lórí gbogbo obìnrin tí mẹ́lá yẹn ní pé ọba àwọn obìnrin lọ jẹ lórí lẹ́sà ní ọmọ sáàmù sọlọ bá wà nínú ọ̀sán nínú ọ̀sán nínú ọ̀sán nínú ọ̀sán nínú ọ̀sán قولي أن أجل موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل الجرام الله تعيبي أعلم الرجال كثير أوين أوين يتقن وأوفر ما قوف كما لبنا الرجال كثير كيف يبقى يوفر إلى الدروس àrí àpọ̀ ní àwọn ọkùnrin àìlẹ́yìn tí ò ti ẹ̀kún ara ajáǹkó yọ ara rẹ̀ ọkàn gbáwọ̀ ọkùnrin lára ọ̀pọ̀ tó bẹ̀rẹ̀ tùmọ́nà bí ní ọkùnrin lọ́pọ̀ tó gbé ọkùnrin lọ́pọ̀ tó gbé tó gbé. ẹ láwọn obìnrin nínú àwọn obìnrin ẹni tó pé ní wọ́n kéré pọ̀ ẹni obìnrin náà máa gbọ́ ọ́n bẹ̀rù kẹ́sì máa gbọ́ ẹ̀yìn ọ̀rẹ́ ìgbà pẹ̀lú. mú ọ̀wá rẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ pé ní obìnrin ọ̀rọ̀ kò tó nǹkan. wọ́n wá sọ díẹ̀ pa mọ́ wọ́n ní inú àwọn tó pé jù náà àwọn obìnrin tá a lè pé ah, obìnrin ilé ọkàn gbáwò obìnrin wọ̀ ní o bí ọkùnrin ló pẹ̀lú ẹ̀ obìnrin bí ọkùnrin lé nínú wọn ni wọ́n yọ bí tó ẹ̀yìn rọ́ọ̀d ìyá wa tá n sọ rẹ̀ ìyá tó dé àlẹ́ alábẹ̀rẹ̀ alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ náà ni ìyàwó fíráhùn ah, ẹ̀yàn ìyàwó fíráhùn ìyàwó ẹ̀ má pè ìyàwó ẹ̀ pé o àwọn obìnrin kan ṣe wà tí òkú ìdájẹ́ ìyàwó ànájọ lọ ìyàwó fẹ́ ọ̀nà àdìsìn lẹ́yìn tó náà a máa fi góòlù sí ilé ẹ̀fẹ́ ti gbà a máa sọ tàbí ọba wù mà ṣe máa fi àárò mẹ́ wọ́n náà wọ àwọn tó ń wọlé tẹ́ ń dìyàn lánlá tó ń wọlé tẹ́ tẹ́ ẹjọ́ káyé tàbí wà léwu sọ ẹ̀fẹ́ tí dìyàn lánlá ebi bíi kí ọmọ àwọn bàtà tó ti já bí kọ́ máa gbòdó ń fà bí kọ́ máa kọ́ máa sèré ọ̀rọ̀ kankan ẹ kàn sáré kó yí kiri lẹ̀ náà ẹ̀sọ́ ọlọ́ ọlọ́ kàwé náà sàtẹ̀ àlọ́. نصر عائشة على النساء. ولم أن اسم عيسى. وليعلم أن اسم عيسى. إلى معروفة أذكر tabakura anabi isa ati pati apa ikan anabi ya ya kuda anabi isa ada nendam tu ya. Saya mahu Isa Isa orúkọ ní jẹba orúkọ ní kẹ́kẹ́ Isa ẹ̀yọ́ ọmọ pé wọ́n aṣáwọ̀ àtìmá ìlà wọ́n aṣáwọ̀ àtìmá ìlà bí àwọn ajé orúkọ yóò lórúkọ tó pọ́pùlà àlẹ́sà sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́ máa lórúkọ òun lọ pọ́pùlà ń bẹ́ẹ̀ jù náà nígbẹ́ Isa orúkọ rẹ̀ orúkọ lápẹ̀ ní Isa Isa òun náà ní orúkọ tó gbajúgbajà jùlọ. ó tún wá lórúkọ ẹlẹ́ẹ̀kejì náà ọ̀rọ̀ eléyìí àti Ah, àyà pàtínú báyìí rà àwọn àyà pàtínú báyìí nǹkan pè ní báyìí ṣùgbọ́n lẹ́nu tó wà nù ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ lẹ́nu ní sókè ní kàkàtì. ẹ máa wọ. Ah, ànábì wa ló fi kíkà sọ̀rọ̀ rẹ̀ yóò tún lóko ẹlẹ́ẹ̀kẹ́. bẹ́ẹ̀ mọ̀ bí ànábì wa mọ̀ sáà mi sọ̀rọ̀ lọ́la bẹ́ẹ̀ ni bá tó wáyé lẹ́yìn kẹ́ẹ̀dó ẹ̀dín tó gbé màá lẹ́ẹ̀dẹ́ ọ̀yà ìdè ẹjí o ẹjí o mo ti rí ọmọ àtúnṣe sí táwọn dáadé rẹ̀ pé ó kọ bí lọ́nà àwọn Muhammad ní sọ̀rọ̀ lọ́wọ́ tààlọ́ mùsùlùmí ní ìlú ọgbà àti ìwà mùsùlùmí ayà sáà rẹ̀ ń tọ́ ayà àfà Musa náà àfà Musa ọgbà ó ní máàmù lórúkọ àti ìwà mùsùlùmí sọ̀rọ̀ lọ́wọ́ ìròyìn ní gbogbo ni ìmáàmù lànà ìmú lànà ìtọ́ ayé ànà ìkẹ́ni kankan kankan.

wọ́n bá gbogbo ẹ̀ ní ẹ̀dá ẹ̀jọ́ kan gbà láwà ní yàrá ó kọ àtòkọ bàbá rẹ̀ láì kan láì kan láti bẹ̀rẹ̀ dé ògùn náà ló kọ àtòkọ bàbá rẹ̀ ẹ wá ọkọ tí ó tó méjìlá mo ń bò ní ara India àwọn India ọkọ ọmọ sábà níbo ló ti jẹ́ onígbogbo ẹ̀ náà lórúkọ nínú bí ara ìtọ́ láti rọ ọmọ wa lórúkọ mẹ́ta kọ́ ọ̀tọ́ ní Ibrahim Musa kàdà èsì láti ṣùgbọ́n ọ̀jẹ̀ jù lọ́tà àwọn aláàfáàjọ ọba wọ́n fa wọ́n fa orí ẹ̀ tó polówó tó kò mẹ́ ọ̀tọ̀ ló bá tọ́ Ibrahim ọ̀tọ̀ ní. náà arábìnrin sá ààrẹ sọ̀rọ̀ àtọ̀ sọ̀rọ̀ ó kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀. kí ló kọ́ náà màsíì náà. a ti lè pé ìná jíjẹ iná ẹ̀ ni màsíì ò jẹ fún wa a lè pé ìná jíjẹ iná ẹ̀ ni màsíì ò jẹ fún wa pé kì í so kọ́ a lè lè bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wà láti. wà láti kùn náà tàtà fọ́ọ̀mù àná wà ayé rẹ̀ tuntun. àwọn àyà kan bọ̀ wá tá a kọjá lára rẹ̀ tó ju ìwọ̀n àìpé kì í ṣe iná jíjẹ ó kọ́ ni ó kọ́ ni kì í ṣe iná jíjẹ alákùnrin ha áfíríkì bọ́bá wù wá alẹ́pẹ́ màsíyè ó kọ́ wọn ni bọ́bá sì wà alẹ́pẹ́ màsíyè iná jíjẹ lákọ̀ọ́kọ́ ọ̀jẹ̀ fún un náà má yà ẹ̀yà kí máa yí sáyé azagbe yí sáyé wọ́n ní wọ́n ìsúnmọ́ àwọn olùkọ́ báyìí náà mọ̀ wá sí mọ́ wọ́n ní ó kọ́ yìí alárúbáwá rẹ̀ ẹgbẹ́ yorùbá yìí alárúbáwá rẹ̀ nígbàtá ayé ò bọ́ kọ̀ bọ́ọ̀lù kílápé bọ́ọ̀lù àbí ráì kílápé ayé ò bọ́ kọ̀ nìyẹn àmọ́ alárúbáwá orúkọ náà fẹ́ẹ́ tó ìpìlẹ̀ rẹ̀ kì í ṣe lárúbáwá ọwọ́ àánú nǹkan tá à ń lò lẹ́sìn tẹkinọ́lọ́jì sóyìnbó ní àbí lárúbáwá òyìnbó ní àwa náà fún tẹkinọ́lọ́jì yà nínú lárúbáwá á fún tẹkinọ́lọ́jì yà alárúbáwá òyìnbó ní. kò sí èdè ń bẹ láyé tí ọ máa gbé ọkọ wá sínú èdè rẹ bí èdè bá ti tóbi tó bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi gbólóhùn ọ̀wọ́ inú ẹ̀jẹ̀ bó bá ti fẹ̀ tó ó ti jẹ́ international language tó bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan wà pẹ̀lú lágbáwá èdè international ìdí yẹn tó fi jẹ́sí pé ẹyin táì ìpìlẹ̀ ìlétèdè lárúbáwá wọ́n kàn lárúbáwá ẹ̀ wọ́n ní ìpìlẹ̀ yasuwa yasuwa náà nìpìlẹ̀ yasuwa ibẹ̀ náà làwọn Yorùbá ti ń pè ní àwọn ìbò ń pè ní Jesus ibẹ̀ náà ni Yorùbá ti ń pè ní Jésù. Yasuwa náà látọ̀dọ̀ jésù kálukú sáà ń pèdè rẹ̀ ń bó bá ṣe. ẹgbẹ́ ní máa Muhammad wú sọ̀rọ̀ wà á lọ Muhammad náà ní àmà náà ìmọ̀ àgbàdo. ọ̀pọ̀lọpọ̀ Yorùbá kó tẹ́ máa wú Muhammad náà lọ́bi jẹ́ kí olórí ló tọ́ba lọ wo translation ẹ bá translate orúkọ rẹ̀ Muhammadu Buhari náà wọ́n kọ́ ní òkè bá ha ali rọ yà ẹ dábí sí Buhari ní ìdàgbé Buhari ha ní èdè Yorùbá kò sí ha ní èdè Yorùbá gbogbo tábà ti ní ha tábà bẹ́ẹ̀ pé ha ní àlá ti tàbí ha Muhammadu yìí wọ́n ní pé Muhammadu ní ẹ̀ wọ́n pé Muhammadu ní ha náà wọ́n kọ́ sòfúgbò èdè tá a bá ti fẹ́ ní padà láti bí o ti wá sínú èdè ní nǹkan kan bàjá rẹ̀ kò dé nǹkan ní ọjọ́ a máa mà pé kì í ṣe ìpìlẹ̀ ìwé ẹ̀yẹ lẹ́yìn wọ́n ní yàtú àwọn ni èdè àìbọ̀rọ̀ ní sórí ààrẹ ìwé ẹ̀kúrò ní èdè táwọn Israẹli kílẹ̀ náà yàtú àwọn. وما يسمى يغدر من المخلص ان يعني فيما بعد ما قالك كوني نوري على يسمى ان فيما بعد ما قالك كوني لي في نور مخلص وعيسى كما يقول لازم عيسى يوم ولد راي اسمه انا نسوب وين بعد أخوانا أخوات يا شو يا شو

mìsáyà màṣíì náà ṣùgbọ́n látara rẹ̀ náà wọ́n sọ sí rẹ̀ náà di sin wọ́n wá sọ di màṣíì. wọ́n máa ń dẹ̀ màṣíì. ọ̀dà káwọn tó máa màṣíì dáwọn ní mìsáyà kí ni túmọ̀ ẹ̀ ànábì yìí ká ó kọ ẹ̀ náà ní màṣíì kí ni túmọ̀ ẹ̀. ìròyìn kan ní ìròyìn ànábì wa ayé sáà àìsọ̀rọ̀sọ̀ nínú sẹ́tímẹ́ǹtì ní ọ̀rẹ́ pé àgbẹ̀ ní ìsìn àgbẹ̀ tó wà ní ọ̀nàwọ́ ara wọn jọ ọ̀nàwọ́ orúkọ yín kágbẹ̀ ṣùgbọ́n sẹ́yìn lọ́sọ̀ yín di títí àfọ̀nàwọ́ sí ọlọ́mọ títí àfọ̀nàwọ́ èmi gbọ́ ọ̀nàwọ́ yẹn tó ti dàrí mi èdè títí àlọ́ kọ́ wa èyí tó kọ́ wa ṣùgbọ́n sẹ́yìn wa lọ́sọ̀ wa ló kọ́ wọn ní bẹ́ẹ̀ náà ni màsíyà tí wọ́n pè ànábìwá ayé kílọ̀bà ìkà ìtumọ̀ màtáhà ní ìdílé arúgbó òun náà ní màtáhà ọkọ̀ ọ̀pá ọlọ́run bá sọ pé yàrá ìlàjú náà àná ìdá fún tún ìlà sọ́ra àti fa òṣèlú ojú àkàn ẹ̀yìn ìdí àkàn ìlà ìnáwó ọdún ọwọ́ ni wọ́n ń sàtó bírù owó sí kan ẹ̀pà ẹ̀wá ẹ̀pà orí ẹ̀wá ìkórè wọ́n ní màtíyà àlẹ́bẹ̀ yìí ká máa fọwọ́ pa kan kì wá sí nǹkan lásán ní máa pa gbogbo tí ọba ti ṣe déédéé tàbí kùjẹ kùjẹ bá wà bẹ́ẹ̀ lára èèyàn lọ́wọ́ ní o lára ẹranko lọ́wọ́ ní o lára nǹkan tí òmìnir lọ́wọ́ ní o tó bá ti fọwọ́ pa á báyìí kìnìún ọkọ̀ tá a yẹ padà ọwọ́ lásán wọ́n ní látara àgbẹ̀mí àti ń pè ní màsí má fọwọ́ kàn ní kí nǹkan yẹn ọmọdà ànábìyí ká ní jẹ́ lọ́kàn tọ́ba ti kọ́wọ́ kan tọ́ba ti kọ́wọ́ kan kẹ́yẹ yóò jì bíbi ilé rẹ̀ bá kú tó o mi wẹ̀ ẹ̀ káyọ̀ wọn àbẹ̀ yìí kan bẹ̀rẹ̀ ẹ̀ tọ́ba kọ́wọ́ kan yé mi yóò jì. àwọn aláìsàn tí àwọn èèyàn ti wò jì táwọn dókítà ti àwọn dókítà ti jáde pé kò lè gbọ́ táwọn ẹni ìjọba kọ́wọ́ kan àwọn abáyọ̀ wá fi pálá tán ọgbà yọ lọ lẹ́yìn wọ́n níbẹ̀ ni wọ́n ti ń pè ní màsíù ibẹ̀ ni eléyìí yọ máa fún ọ̀rọ̀ kejì dára tó nípa ṣé màsíù ẹ̀ sókọ wọn àdínà jíjẹ yọ máa fún ìnà lágbára wípé màsíù ẹ̀ sókọ aláwẹ̀ yìí já wípé wọ́n kàn sọ ní màsíù látara tẹ́lẹ̀ jíǹsì àrẹ ìṣọ̀rọ̀ àtọ̀rọ̀sà. òródò máa òródò máa. èyí tá a fẹ́ láàrin yìí ni pé èyí tá àti màtíríà méjèèjì lọ́wọ́ náà kura bó ló ṣe wá náà kura. فإن الاسم عيسى فإن الاسم عيسى yìí tàbí Ìsá Ìsá ó nígbà twenty ní nínú nǹkan tí atọ́lẹ̀ máa fi fún ọ̀rọ̀ ní ìdájọ́ ẹ̀kan lágbára ìkan ní méjì lágbára tó ṣe màtífù tó kọ ayé ìta ni àdílé ni ẹni pé àdílé kan lẹ́ẹ̀kan àdílé ìdí ní iwájú tí ọmọ kún lápá tí ọmọ sọpọ́ọ̀tì pé àkókò lọ́jọ́ o tàbí kì í sókọ o nígbìmọ̀ lọ́jọ́ o. ẹ̀ka twenty five ní ìtawà náà kọ̀ nínú àwọn àìsàn ti wá sọ́tò bá fọ́ra àyà ti sẹ́wọ̀n sọ́tò bá fọ́ra àyà ti twenty three àárín mìíràn àyà forty five àárín mìíràn àyà thirty two àárín mìíràn àyà thirty five àárín mìíràn àyà thirty nine ànìká one fifty seven ànìká one seventy one àlùmáìdà one ten àlùmáìdà one twelve àlùmáìdà one fourteen àlùmáìdà one fifteen mariam thirty four azokro sixty three asọ́f àyà kẹfà àlùmá àdáyà kẹrin asọ́fù àyà kẹfà asọ́fù àyà fourteen bákan náà alimáyídà àyà fourteen alhadid àyà kẹfà àìsàn fàtì. ọ̀wọ́ rẹ̀ tó máa ti yẹ. ọ̀wọ́ rẹ̀ tó máa ti yẹ ọ̀hán sí ẹ wá rí màsíìsì díẹ̀ nínú àlùkò rẹ òun wá nígbà mọ́kànlá ọwọ́ nígbà mẹ́rin jáma mọ́kànlá èyí sáà mi lọ́wọ́ mi ò bọ́lá dáwọ́ màtíwò wá ní bàbá kan nínú àwọn àìsàn ti wá onírin alẹ́ ìmọ̀ràn àyà forty five nìta àyà one forty seven nìta one seventy one bákan náà nìta one seventy two alimánidà ọwọ́ nígbà sọ̀rọ̀ àyà seventeen lẹ́ẹ̀mejì nínú àyà kan náà bákan náà alimánidà ọwọ́ lẹ́ẹ̀mejì nínú àyà kan náà àyà seventy two alimánidà ọkọ̀ wá nígbà sọ̀rọ̀ àyà seventy five. التوبة آية 30 فكان التوبة آية 31 وعلى التوبة إلى أمه دون ذكر اسمه ابن مريم bẹ́ẹ̀ bá tí wọ́n ń sọ̀rọ̀ màtí ìta sọ̀rọ̀ yìí sáyìn àtúnráyè kan tó jẹ́ sí pé ó tún wá ń na náà ṣùgbọ́n ọ̀nà tó gbà wá ń bẹ̀ ọ̀nà ìyá lọ́sùn fún òtí ẹ̀wà dá sọ̀rọ̀ ibùnú màdùn ibùnú màdùn mọlẹ́tí wa sóra tó mọ̀ mínú ọlọ́wọ́ bá sọ pé. wọ́jà ayé abẹ́rẹ́ máa ń yẹ lọ́wọ́ wà wọ́n ìdáhùn nábẹ́ka náà wọ̀ ọrụ ya àti ọmọ àgbèrè àwọn ọ̀pẹ́ màtí wọn lè sọ pé àìsàn yẹn ni pé náà a lè pe orúkọ a lè pe ànábẹ́wà yín sá ọ̀nà ní sábà pínpín mi ìgbọ́dọ̀ dà ìgbìmọ̀ àgbà yẹn pé a pè láti pè wọn lọ́nà mẹ́ta alẹ́kùn wọn ní màtí alẹ́kùn wọn ní àyíṣá àtìlẹ́kùn wọn ní ìgbìmọ̀ àgbà ti nínú àwọn sí nínú kò máa lọ láti yóò tún máa lọ wájú tó máa padà sí ti máa àti kó akúnbẹ́ àwọn sọ̀rọ̀ bí. àkíyèsí àwọn kankan nínú àwọn nǹkan aṣọ yìí ó tún nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́. nìfẹ́kù ìlà ní ẹ̀ka bá gbogbo àwọn kí wọ́n ti màsí ẹ̀yìn ká ayé wípé kò síbi tá a ti rí níbẹ̀ tí wọ́n ṣàtúnṣe gbọ́dọ̀ yá rẹ̀. ẹ wá wọn náà lọ́kọ̀ á lọ kárí kéke kẹ́ ẹ tó wá rẹ̀ bí ọlọ́sìn náà ṣàtúnṣe gbọ́dọ̀ bàbá rẹ̀ kò tó nǹkan. á lọ ń gbèlè wọn àtàtúnṣe gbọ́dọ̀ ìyá rẹ̀. wọ́n ní mẹ́sẹ̀jì mẹ́lẹ̀ ìyá sí. ṣé onìkan kọ́ dáhùn kọ́ dáhùn wọ́n ní mẹ́sẹ̀jì wà lọ́wọ́ ọlọ́run ti mọ ní tí ó ti lẹ́yìn tí ó sẹ̀ lóbi jẹ́ pé gbogbo àyè tí wọ́n ti dákọ̀ èyí tá láì dá kalẹ̀ kò sí kọ̀fẹ́ ìsìn dáadé tí wọ́n ṣàtúnṣe lọ́dọ̀ ìyá tí yọ́ dà mo lẹ́ torí Muhammad bin Abdullah ẹ̀ lè má nà ẹ̀ lè ní Ibrahim ibùnú àzà ìgbọ́dọ̀ ń sọ pé ọ sọ pé wọ́n ń kọ́ Ibrahim lé àbí àzà ọ̀sọ́ pé Ibrahim ibùnú ẹ̀ sọ́tọ̀ àwọn àkọ́kọ́ yìí sáà pẹ̀lú kí ẹ tó ra wọn yóò kéré ṣùgbọ́n kò fẹ́ sáré fún ti dárúkọ àmìlúwa yìí nínú àwọn àyàká àtàlọ́ àti kí wọ́n máa ṣàfihàn sọ́dọ̀ ìyá wọn láwọn yóò ká mùjá rọ̀dá. àyàfi àyè tí wọ́n ti dárúkọ rẹ̀ tó ra lẹ́jọ́ tó yí pé àmọ́káyà kan fún ọ̀sán ti tẹ̀ sọ́dọ̀ ìyá. àfàyè jẹ́ ti pé àyà kan tuntun náà orúkọ rẹ̀ méjèèjì sì wà níbẹ̀ wọ́n sọ pé màsíyè wọ́n sọ nígbẹ́ ni ẹ̀yíṣà wọ́n wá sàláyìn má ṣàtúnṣe ẹ̀tọ́tọ̀ ìyá rẹ̀ níbi kánú méjèèjì torí bí wọ́n ṣàtúnṣe síbi kan nínú méjèèjì ẹlẹ́dẹ̀ láti bí ní ìsìn ayé wọ́n kà wọ́n alimasi ọ̀ ẹ̀yíṣà rẹ̀ nù má rẹ̀ wọ̀kọ́ alimasi wọ́n wá sàtúnṣe ẹ̀tọ́tọ̀ ìyá rẹ̀ níbi ààyè kéje ni kò ní ìlì pé wọn ọ̀sà ti tẹ̀ torí pé inú ayé àtúnyẹ̀ náà lọ́wọ́ wà kùránì yẹn sì ti síra aláròyé ìdí nìyẹn tí wọ́n ti dájú bẹ̀rẹ̀. كما في آية المائدة أيوة عن سورة المائدة آية 17 حتى آية 72 ثم لو سورة المائدة آية 17 حتى 72 ó rí báyà ní kìtà sọnù ẹ̀ẹ́dẹ́jì ní wọ́n dárúkọ méjèèjì wọ́n dárúkọ ẹ̀yíká wọ́n dárúkọ màsí ẹ̀kọ́ mẹ́rin wọ́n wá sọ níbi kan bẹ̀ wọ́n tàbí jẹ fọ́dọ̀ ọ̀yà rẹ̀ níbi ààyè kí wọ́n wá tàbí jẹ fọ́dọ̀ ọ̀yà rẹ̀ níbi àwọn ọ̀rọ̀ dàgbà tó fà. ìgbà tẹ́ tó ti rí bí wọ́n ti tàbí jẹ fọ́dọ̀ ọ̀yà rẹ̀ ìgbà tó fẹ́ pé wọ́n dárúkọ ẹ̀ pẹ̀lú àwọn ànábì yòókù bí ọlọ́run pé wà á ń sá wà mú sá wà mú sá wà á ń sá ẹ̀ ọ́n dárúkọ àwọn ànábì ọlọ́run wọ́n fi dáadé. wọ́n lẹ́kọ̀ọ́ wá ń bẹ̀rẹ̀ fún gbogbo ẹ̀ tó bá lóye dáadáa òkú kí lọ́fà kí láǹfààní lọ́wọ́ abẹ́ kọ̀ owó wà síta kí. wọ́n ní ọlọ́run fi rẹ̀ mọ́ ìfẹ́ lọ́wọ́ máa pẹ́ ní tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yí ẹrú sí i. ẹ bá ti jọ mi ènìyàn ò ní jọ́ lọ. wọ́n ní tọ́lọ̀ fún mi lẹ̀ torí pé lọ́sọ̀rọ̀ fún ó pè ní ọlọ́run. ونفي ربوبيتهم عليه السلام نعم الفعل لا إذا كيف إذا أن الموعظ ورد أكثر من من من فدل على أن عيسى هو الأصل وبه وبه كان رسول الله صلى الله عليه وسلم يذكره غالبا ولو قال عيسى لا تنظر ما يقول قومي بلا علم عيسى مسيح أبي àwọn ah, ní nínú àwọn àǹfààní ká nínú tó ti kọjá nínú àwọn àyàtà kàí síwájú ìlú náà ní wípé orúkọ ayíkáì ọ̀pọ̀ ti ti màṣẹ́kù lọ́nà twenty five ní náà ní twenty five ní ayíká ayé màṣẹ́kù ayé ọkàn pé ó méjì ẹ̀ àwọn tá a

pé màsíìkù tó kọ ní àbí ìsòkò yọmọ tó ọ gbé ọ̀dà ìbẹ̀rẹ̀ pé màsíìkù yẹn kì í ní ìsòkò obìnrin yọmọ lu àwọn jẹ́pẹ̀rẹ̀ bá mẹ́rin yọmọ wọn nítorí sọ́ńbẹ̀rẹ̀ ó tó lọ máa rí nǹkan tó tó máa rí fáà rẹ sí ẹ̀yìn padà ìgbẹ́kùnrin rẹ̀ sáà náà. náà. nínú àwọn àǹfààní tá a tún jẹ nínú àwọn nínú àwọn tá a nínú àwọn ayé Kùránì yìí tó bá ń sọ̀rọ̀ ńgbà ní àmà ọ̀pọ̀ ń dìbò papọ̀ yóò pè ní màsí yóò tún wá pè ní ní àìsàn ṣùgbọ́n ní abáfà méjì papọ̀ èwo ni wọ́n kọ́kọ́ dá ọ ní àlọ́ Kùránì ọlọ́run nínú àṣà ọlọ́run ni pé màsí èwù ní ọ̀pọ̀pọ̀ kó tó sọ pé àyíṣà kò ní kọ́ sọ pé àyíṣà ọlọ́run ní màsí èwù rẹ̀ tó kí àṣà màsíwù ní ọkọ̀ báwọn kí kótó wa sọ pé ẹ̀yìn àpọ̀jù hàrá. eré yóò tó máa fún alọ́gbára yóò tó máa fún àwọn tá a sọ yí pé màsíwù yìí tó ń kọ̀ yí pé àlàjẹ yóò tó máa fún alọ́gbára alágbára yí pé àjẹ́ sí pé màsíwù yẹn tó wà. wọ́n ti ń ṣe àlàjẹ nígbà tó dé pé nígbà tá a sọ pé pòfẹ́sọ àti dọ́kítọ̀ àti kìnìkan àbẹ̀ ẹnjìníà ó tún kún lọ́wọ́ pé àti ah, ìsìnkú ìsorúkọ kama fi kọ́wé ní ta'ala sọ́ọ́ ta'ala ìmọ̀ ayé forty five ọlọ́run bá sọ pé. ìfọ̀ọ́lá ti máa ń bá ìjà ìjà náà yẹ kó nínú ọ̀rọ̀ àdúgbò ṣílù ìnà ọ̀rọ̀ àdúgbò ṣílù tàbí kẹ́kẹ́ إن الله يبشرك بكلمة ẹ̀sìn bíbá yẹn ìsìnkú òwú ọlọ́run ní ọlọ́run fún ọlọ́run fún wa Màríà ní ìlú ayọ̀ pé ẹnìkan tí mo fẹ́ dá ìkún báyà fún ìmọ̀ àbújá yóò sì jẹ bẹ́ẹ̀ ó kọ́ ọ̀dọ́ wa máa jẹ màsíhù ẹ̀yìn sá ìbùnùmọ̀ ẹni tí wọ́n dá méjèèjì papọ̀ mọ́ ààrẹ ẹ̀yìn àtúntò yóò wáyé pé àló kọ́ ẹ̀ màsíhù jẹ kì í ti lápapọ̀ torí kọ́ ọlọ́run ọba sọ pé ìsìnkú òwú. sórí à náà àyà sí náà sọ́tún nìta àyà wà fún sẹ́fún. wà á wọ̀lú ìdíná pàtàkì láti ṣáàlì àwọn ya. sẹ́yìn ọ̀kọ́ wòlé yìí. wà á wọ̀lé ìdíná pàtàkì láti ṣáàlì sábẹ̀ àwọn ya àtọ̀rọ̀ táwọn onísọkúsọ sọ ọ̀rọ̀ tí ń rùn ọ̀kọ́ wòlé yìí ọlọ́sà ti tẹ̀ sọ́dọ̀ wọn lórí ti sọ̀rọ̀ sọ́kà. tí wọ́n láwọn làwọn pa mẹ́sáyà ó kọ ìwà ń jẹ́ àyíṣà ìgbìmọ̀ àmàlẹ́ ẹ̀yìn tó papọ̀ ẹ̀yìn tó màtí òní ẹ̀dá pàlẹ́ náà tó lè gbọ́n dá pa àyíṣà bẹ́ẹ̀ náà ni يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق يا أهل الكتاب لا láti في دينكم ولا تقولوا ولا تقولوا على الله إلا الحق

nínú ayé yìí àwọn àròyìn tí ní sáńjẹ́ ọwà mẹ́ nínú àwọn àròyìn wọn òun náà ni rasulullah nínú àwọn àròyìn wọn ni kalimatullah nínú àwọn àròyìn wọn náà ni ruhullah táwọn àròyìn wọn àwọn òròyìn dáwà kan ruhullah kalimatullah rasulullah náà wọn máa dáa rí. tó ń ti náà yẹn náà fúrúkọ méjì ìbá kan pàdé náà tó ń sàtìsí ẹ̀ lọ́dọ̀ ìyá rẹ̀ masiihu Isa ibn Maryam kí aláàbí tó máa òbí wa yóò fi wọlé ẹsẹ. lẹ́yìn lẹ́yìn a ti máa ti tú bókọ wá ti jẹ́ àti bí wọ́n ti rí ẹ jẹ́ ká lọ sínú àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí a fẹ́ mọ̀ nípa àníyọ̀ àìsàn àìsàn sẹ̀rán. ati muluko um, wa ati mayama ati mayaya ati maitiliya wa zao lesile wani يا تبي أنا عليه الصلاة والسلام وانزل الأول واجتهدت العبادة واجتهدت العبادة حتى لم يكن لها خبير في النص وانما لا لا ní àwọn tó ń sin náà dáadáa tààwẹ̀ òun náà tìrún fífi òun náà sàárà àtúnṣe ìwà rere náfìlà kíkàtìrà gbogbo nǹkan tó jẹ mẹ́sìn wọ́n ní wọn màtí ẹ̀rí wẹ̀ nínú àwọn obìnrin tí ń bẹ láyé lásìkò gbà náà lọ́fà tó jẹ́ sí pé. làwọn màláìka ti sọ fún yín pé nítorí sí náà làwọn àti lọ́wọ́ sọ pé ìyá àwọn ọmọ yàgò kò ló ti ilẹ̀ ọ̀gbìn. ìkọ́lẹ̀ إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم قنتي يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين ويوم مريم مكتوب يوم ما سيدو قنتي لربك يا ما ما ما يسوع قنوت يمكن يوقع تقع àwọn táwọn agbọmọta tó ti kí ní kan lọ ní àtàkùsọ́lọ̀ ńlọ ẹni pé mi ò lọ́wọ́ wọ́ọ́rọ́ títí tí ń fi gbàjú mọ fẹ́ mọ fẹ́ bá lọ. àwọn àlàyé kan sọ fún mi rí àbá fún pé dúró mọ́kò wá síbìlì máa forí balẹ̀ dáadáa ẹni tí máa fi hàn wá kí àyè máa rọ̀ kẹ́yìn náà lẹ́yìn wá gbaná àwọn màláyíkà wá fún mi rí àgbà tí mi rí àmà tiẹ̀ lọ ọ̀n bẹ́sẹ̀ náà yàtọ̀ kí àná àwọn màláìka wá fún ní ìwà ayọ̀ pé bí a ti lọ. يخلقه بكلمة بكلمة كن فيكون وهذا الولد اسمه المسيح عيسى بن مريم. نعم، أنا وأنا nígbà tí anábì ìyá anábì ìsá ń bá fẹ́ lọ wọ́n sàn sí lọ́wọ́ wọ́n sì lọ́wọ́ bí ìsá wọ́n sì lọ́wọ́ bí kí ni bí ìsá. wọ́n ní nígbà tí àyà anábì wa lọ́dà sí lọ́lọ́ àmàlà ìka wa fún níwà yìí wọ́n á sọ fún pé ọlọ́run ní ká sọ fún ọkọ̀ bímọ wò ṣùgbọ́n ọmọ tó rí ọmọ mi ọmọ mi yìí ló kọ ìbẹ̀ kọ̀kọ́ mọ́ ọmọ tí ọkọ̀ mọ́ wọ́n ní wọ́n sọ báwọn ṣùgbọ́n àti ọlọ́run ibi o ìdílé nìkan fọ́ kó ẹgbẹ́ bí wọn náà tọ́lọ́wọ́n bá tó bá tọ̀ fún dáadáa máa gbà tó kì í ṣe wò ọlọ́run kan lò wọ́n náà wọ́n ní ọlọ́run ní o àti ọlọ́run ní ọmọ náà fi wáyé ìgbésẹ̀ àwa o ló fi jẹ́ sí pé wọ́n ti wá sọ fún ó kọ́ rẹ̀ náà ó jẹ báyìí bákan náà yóò jẹ́ ní abí ìláyé àdáǹkì àmọ́ yóò sùn lóòtì ọlọ́run. yóò sùn jẹ́ òṣìṣẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì yìí tó fún gbogbo ayé o táwọn yàrá sọ méjèèjì ànábi yìí sáà ní méjèèjì gbogbo ayé bá ìdí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní dọ́là wọn lọ ẹ̀yin lẹ́jọ́ di dára sọ́nà ọmọ ìsírẹ́lì nìkan ọlọ́run àti òun náà ti kéde bẹ́ẹ̀ ọmọ ìsírẹ́lì ọ̀pọ̀ náà bá dáadáa kìíní kan àgbọ̀nà ọmọ ìsírẹ́lì àti ọ̀pọ̀ mẹ́ta ẹ̀sọ́ àti ọmọ nàìjíríà lọ́mọ nàìjíríà wà lẹ́yìn àná lọ́mọ lẹ́yìn àná lè yí oníkan sọ pé ọmọ ìsírẹ́lì yẹn òun sí àmúdọ́mọ ẹgbẹ́ ìlú náà kí ni ọ̀wá kúrò náà ti àmúdọ́mọ ẹgbẹ́ ìlú ọlọ́gba nàkàrà ti ọlọ́gba àgbẹ̀rẹ̀ ńbẹ kátólùbà ọlọ́gba lẹ́yìn. lẹ́yìn lẹ́yìn ọ̀yọ̀ á ní ìgbà ìgbà olùkọ́ni ní ọmọ náà jẹ́ àfáà tí ọmọ kọ́yìn tí ń ìṣirà ló tó máa lọ́gbọ́n wọ́n ní gbogbo àwọn ẹ̀rọ wọ́n kọ́ yẹn ní mímọ̀ àti ọgbọ́n dáńtò lè lájà ní ẹ̀mí mọ̀ tí ó bá dáadáa fún bẹ́ẹ̀ ìmọ̀ òfò ni wọ́n rẹ̀ wọ́n alábẹ́ ọlọ́gọ́rọ́ bá tún ọ̀yọ́ àyẹ̀ ń lè mú òun kíkà lọ́wọ́ ẹ̀ wọ́n fi ń pọ̀ sí kí wọ́n á ń pọ̀ ká máa gbọ́ yẹ ká sọ̀rọ̀ gbọ́ yẹ ká bó ti yẹ ká bá ti wò yẹ bá ti rìn ká bá ti wùwà ká bá ti bá wọn wọ̀nyí tuntun. wọ́n ní àbẹ́lẹ̀ yọ máa kọ́ ọ̀yàn ní tíra yóò tún máa kọ́ ọ̀yàn ní ọgbọ́n àtúnyẹ káàpẹ̀ ní ah, ẹ̀kọ́ ọ̀tẹ̀wọ̀rọ̀ àtẹwọ́dé ń jì yóò tún máa kọ́ ọ̀yàn ní káwọ́rọ̀ tíra níbi ìyàwó musa yóò tún kọ́ ọ̀yàn ní ìjì náà wọ́n láwọn mẹ́ta sí ìbára tí wọ́n ti wọ́n ti dáa lọ́wọ́ á ní àwọn oúnjẹ àwọn àròyìn tọ́lọ́ wọn bá sọ̀rọ̀ yẹn ẹ̀ wípé fún ya ya wípé ọlọ́run sọ pé wọ́n yóò tẹ̀lé mọ́ ní náà sọ́tún náà sí wọ́n káàkiri ويكلم الناس بالمهد وكلا ومن الصالحين ما الله يا يا يا عيسى عليه الصلاه والسلام tó fún nílò ayọ̀pọ̀ ọmọ bímọ ọlọ́run tó ròyìn irú ọmọ tó nǹkan ọmọ tó ń bí ìkálẹ̀ mu náà yọ ọmọ báwọn èèyàn sọ̀rọ̀ kì í tó di ní ọ̀yà ọ̀ níjọ́ ìyá àtàbí wa ayé sáà tó ń gbọ́ information yìí ló ti mọ ọmọ tó àwọn ẹ̀rí ni àmọ́ gbáàgbó kódà yọ̀ọ̀fẹ́ wọn tó máa sọ pé bóyá ọkùnrin àbúrò yẹn ṣùgbọ́n bí èèyàn wò gbogbo òròyìn táyì fojú rí lára ènìyàn lọ́lọ́wọ́ yìí fún ìyá ànádùá rẹ̀ àlẹ́sọ̀rọ̀ àwọn ìgbé wà yóò ká lé mọ́ni náà tẹ́lẹ̀ ìgbàdúrà tó lùkọ́ tán yọ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ní àti kékeré pẹ̀lú máa ìṣe ẹ̀ka ọmọ ọwọ́ tí wọ́n máa fi ìyá rẹ̀ fún ìyá ọmọdé náà tọ́ nǹkan máa jẹ kékeré ọ̀tọ̀ọ̀tọ̀ lára gbogbo ẹ̀yìn tó ti ọ̀rá rẹ̀ ọ̀rọ̀ yìí ti yíwa yìí pé ó súnmọ́ ẹ̀ka náà wà ẹ̀ka àìsàn àìsàn gbogbo ẹ̀gbẹ́ tó máa ń gbé sí àdára ọmọ ọlọ́sàn láwọn ọlọ́sàn yẹ ọ̀pọ̀ ọ̀sọ́mọdé mẹ́kọ̀ sínú òkòtò tòmó kún ọ̀rọ̀ ó kún ẹni tí ó ti ṣàlàyé fún yá ẹni tó ń rí àlẹ́ yìí ká ọ̀yí ká yíwọ ní àtàkùn náà yọ ọ́ máa nígbà tó wà lọ́wọ́ ó fi yíwa yìí pé ó súnmọ́ nígbà náà lọ́wọ́ ayé sára ètò ọ̀rọ̀ sàrám wọn ò sí ẹ̀ nígbà láyà wọn tó láti kékeré ní wọn ti sọ̀rọ̀ ẹni tí ń gbé èèyàn lásán sọ̀rọ̀ ní wà nílé báyà rẹ̀ lè ya abẹ́tí báyà kò sì jẹ̀yà náà lè bọ́mọ sábà bá ìyá rẹ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ wá sáyẹn ní ìsìn yọ gbé sọ́lẹ̀ yọ sàrẹ́ gba ní ọmọ mi rẹ̀ lọ́hánà dáadáa tó bá ti wá lọ́wọ́ báwọn ọmọ yára àìsí ẹ̀ ẹni tó bá rí bẹ́ẹ̀ ni ọlọ́run tó dáa tán tó kàn rí balẹ̀ sí ọlọ́run tí ò ní pẹ́ gbà yó oore ọlọ́run ló dé òní kò sí mí nìpé ọmọ tó dáa jù lọ́mọ ọ̀hún kò sí mí nìpé ọwọ́ ìjẹ́ náà kò sí jùlá lórí àwọn Yorùbá bá ti ní nǹkan máa wọ́n ti pé mérí kò wọ́n bá tọ́jú ọlọ́run wọ́n máa tọ́ wọn náà. wọ́n mí náà sọ ààyè àdébí yìí sábà pé. ọ̀rẹ́ ọ̀fi ẹ̀ńnà rẹ̀ kù ní wẹ́lẹ́kù wọ̀lẹ́kù yẹn sẹ́kù ní ìbẹ́jọ. ó ní báwo ni màá tó bímọ tẹ́yìn ní ọ̀kọ́kọ́ ò tẹ́yìn kẹ́kọ̀ọ́ bá ti lójú ẹ̀sọ́ ọmọ alẹ́ ìtàn sọ́jà bá ní ta ní jókòó díẹ̀ kọ́dà láti ọlọ́run kí ló fẹ́ jẹ́ mẹ́rin àìsàn wọ́n jọ ń òun àti àtàwọn màláìkà jọ ń sọ̀rọ̀ dáadáa ta báwọn

tọ́lọ́n bá ti fi mọ́tò ọlọ́run níbi mo ti fẹ́ pé nù a sì máa pé kó so ìwù náà tọ́ba yẹn fi pa àṣẹ àṣẹ ìròyìn yẹ yóò rí bẹ́ẹ̀ náà ọ̀fẹ́ ọkọ̀ ọ̀gbìmọ̀ ọ̀yà àgbà kan fọlọ́ èmi tó jẹ́ mọ́ ní apá jẹ́lẹ̀ náà ní kí ọlọ́run náà báyọ̀ bọ́lọ́n bá ti dẹ́ ọlẹ́jọ́ ọlọ́run lọ sí ọ̀nà ọkọ̀tọ̀ pàtì àti ìdí tani ó dàjọ́ lẹ́yìn ọlọ́kùnrin lẹ́yìn ìgbà náà tó máa pọ̀rọ̀ Allahu ta'ala. نعم فلوك فلوك والله سبحانه له الكمال المطلق والله سبحانه له الكمال المطلق الله نكا ونكوي جلو òun náà ló sì lè sin tọ́ba wò yàtúlọ́kù máa yẹ. ọlọ́run máa dá nǹkan bó ṣe wù ú àti lásìkò tó wà lóṣù máa wò kọ́ lọ́nà tó wá dá nǹkan àwọn ẹ̀dẹ́ ènìyàn ìran mẹ́rin ni wọn ọ̀rọ̀ mìíríà ọ̀rọ̀ isa àríkọ̀rọ̀ àtọ̀sẹ̀lá ló sún wa lọ rẹ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn ló lè mọ́ bá a ti ń dá wa àwọn ẹ̀mẹ́ yẹn. kì í bẹ́ẹ̀ ẹ̀ṣẹ́ yọ kára wáyé kì í ṣe méjì ọkọ̀ wáyé ẹ máa wò alákọ̀ọ́kọ́. ọlọ́run dá àwọn kan ó dá ẹ̀dá kan tó sì bàbá tó sì yà tà ló ń dán Adam àríkọ̀rọ̀ àtọ̀sẹ̀lá kò ní bàbá o kò sí ní ẹ̀ ọlọ́run ti dà ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀ pé ní àmásàlì másàlì àṣìṣe àìndàbọ̀ kàmásàlì tí orí yóò pé ní ẹ̀yìn tẹ́ pé àlàyé ẹ̀yìn sáà nìkan yìí lórí yóò pé bí àbá rí ọtẹ pé tó bá sọ pé yéèyè mo lọ́dẹ ń pé tó bá rí ọtẹ tí ń pa ènìyàn kí ni ọ wà lọ́dẹ ẹnu pé ilé yóò ní bàbá lẹ́yàwó rẹ̀ lẹ́ta kùsù lọ́wọ́ lẹ́yàwó rẹ̀ níbi ẹ̀yìn èyí jẹ́ wà ní bàbá tó ń lé yàtọ̀ kí lẹ fẹ́ yàtọ̀ ọlọ́run pàtó ọ̀rọ̀ ṣùgbọ́n ó fẹ́ nítorí ẹ̀ ó pè é ọlọ́run torí tí wọ́n fi ń fa. ìran àkọ́kọ́ nu àwọn tá a dá tí wọn ní bàbá tí wọn ní ìyá ọ̀nà ìyá ẹ̀dùn àádọ́ àyíṣọ́ra ọ̀sán ta ló ní láì kí n gan jù lọ kájẹ pàápàá yìí ta ló súnmọ́ kájẹ bẹ́ẹ̀ gan jẹ mọ́ ànábì ádámù ìlúkò ní méjèèjì ẹ̀dọ́ wa ní kà ní wàá sọ nìkan mi ìwé lọ́wọ́ ẹ̀yìn àkọ́kọ́ ẹ̀ láì kéjì. wọ́n ní ẹni tó ní bàbá tó ní ìyá ọlọ́run dà bí ẹni tó gbé ọ̀rọ̀ yìí èmi ọ̀gbá wọlé wọ́n kà wọ́n yẹn ẹja bọ̀ wọn lẹni tó ní bàbá tó níyà wọn ta ló ń tàn wọn ní àwa ìyá àkọ́kọ́ tọ́lọ́kọ́kọ́ ní wọn lọ́wọ́ ń dá látara ẹ̀fọ́ ha ànábì wa àtà àríṣọ́lá wọn wá pe ànábì ádámà ní kíni bàbá so kíni òun màfóòmù yẹn ó ní ìdíkì àtọ́ra pé. ẹ máa ní àwa ò ní bàbá àti òní bàbá àwọn èèyàn máa sọ fún ní bàbá táwọn bàbá rẹ wọn ti àárẹ wọn bàbá rẹ àhà kì í ṣe bàbá rẹ ọlọ́run ti aláṣẹ ẹgbẹ́ pé dẹ́sí ádámà náà àlè pé bàbá rẹ lè pè àtìyá rẹ àbí ìmọ̀ ọlọ́run dáadáa látàrí ìpè ní àlọ́kọ̀ ọ̀hún ní ìtura sẹ́nẹ̀ kan ẹni ẹni sábà kó pé ìrùpẹ̀ ní bàbá rẹ ló wà á dá àbí ní ìyá rẹ ló wà á kó wọn wọ́n kí ní ìpìlẹ̀ Hawa.

ẹlẹ́ẹ̀kẹta nínú wọn abọ́lọ́m ti ń dá wọn ẹ̀fẹ́ ènìyàn. òun náà ni pé ìtọ́pọ̀ jù òun náà ni pé gbogbo ẹ̀dá tọ́nà ń dá máa ní bàbá yóò níyà yálẹ̀ ènìyàn lọ jẹ́ ẹ̀dùn àdára yóò ní bàbá yóò níyà gbogbo àwọn adájọ́ pé ìkọ̀fẹ́ yóò ní bàbá bọ́ọ̀bà wa mú bàbá tó bí ọ bàbá rẹ àgbà mẹ́ta àmì sáyẹn àìsàn àìsàn ìdánù iná ẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀nà kẹta nù ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ẹni tó ní ìyá tí ò ní bàbá wọn ẹni tó ní ìyá tí ò ní bàbá ta ló ń tàn òun náà nàá lọ́wọ́ ayé ìsà ayé ìsà àti ìwọ̀sẹ̀ náà. náà lẹ́yìn eléyìí àwa wo báwo ni mẹ́rí àti wá lóyún àyẹ̀wò قد بين الله في القرآن وقد بين الله في القرآن كيفية ولادة عيسى مريم شاكيا فقال تعالى اللهم صل على باو ni wọ́n ti lóyún àlọ́ àyíká àbáwo ni àyíká àlọ́sẹ̀lám èyí tí báyìí fún ní àti sọ musa àwọn olómi fi tìrẹ ọjọ́ nígbà tí wọ́n ń sọ bí wọ́n ti lóyún wọn bí wọ́n ti gbé sí pẹ́kúlẹ́ ìbú ẹni tí a bí sí bíbélì tí ó ti wá wá di ọlọ́run ẹ̀yọ́ common sense ọ̀yẹ̀kú ti yẹn ó hàn bẹ́nu sí àtàrí pé lọ́wọ́ gbé wọn bí wọ́n sì máa ń sọ bí wọ́n bí sí ó làwọn máa ń sàbẹ̀wò rẹ̀ náà bá lọ sí Jerusalem àbí bóòlù tó wá sọ lọ ẹni tẹ́ ń dàjẹ̀ lé lórí àbí.

tí ọ̀rọ̀ àdìgbẹ́ kó lè yẹn ti gba ọgbẹ́ dàrá máa lọ. lóbi jẹ́ pé kí ìdára rẹ̀ máa fi dọ́ọ̀mà wọ̀ mọ̀ sí máa tí ọ́ máa ìdọ́ọ̀mà lọ ìdọ́ọ̀mà jẹ ìdọ́ọ̀mà lọ. wọ́n ní kí wọ́n ti bí àlejò ara ẹ̀ka àìsàn àtọ̀sà àìkúrá nìgbé wá ọlọ́wọ́ bá tọ́lá nípa àti ló wá tó ní kìjá ìmọ̀ rẹ̀. òfin kíkà ni mo ṣe bàbí nínú jẹ́rẹ̀ lẹ́sìn àtìlá wọ́n ní wà nábì máa sọ fún wa máa pàtà fún wa wípé inú sáàtì mọ́ríà náà gbogbo ilé wa ara ọ̀sọ́ wa ti mọ́ríà àní tó jẹ́ ti mọ́ríà wọ́n ní wà nábì máa sọ fún wa máa pàtà fún wa pé inú tíra wà wà ọ̀rọ̀ mọ́lẹ́ àwọn ọmọ sọ fún ọ̀pẹ̀ tábà láti ní àhàlẹ̀ ìlànà káàdà ṣàfihàn nígbà tó tó yẹ̀bá ó yẹ̀bá báwọn èèyàn ó kó gba rẹ̀ lọ sí ìgbìkan fún ìfẹ́ lọ́mọ sí lọ wọn aláìlẹ̀ náà jẹ́ eré ayé ọlọ́rẹ̀ فاتخذت Ọyá àti ìyàgbọ́n pàgbọ́n ẹni ẹni kápá bọ́lá ìjọ rẹ̀. Ní abẹ́ bíi pẹ̀lú sísìn ọlọ́wọ́ ọba àìrí nǹkan kan mọ́ àti ẹ̀yìnfẹ́ méjì mẹ́rin kan mọ́ ló fi jẹ́ pé àwòrán ẹ̀ ní ẹ̀kíkà tánà mi máa ń tẹ̀lé sọ̀rọ̀ bá mi ò sì ń dáwà ń tẹ̀lé o ń dáwà ń tẹ̀lé ẹ̀kẹ́ ẹ̀kíkà ayé tẹ̀ tí bá bá tẹ̀ ẹ̀kíkà pẹ̀lú abáyé fóònù mi ká wà tẹ̀ ńkọ́ ọ̀hún tẹ̀ ẹ̀kíkà ó ní mú fóònù wa ó ní mú tẹ̀ ń lẹ́yìn bàtà rẹ̀ bíi sẹ́yìn káfọ́ mọ́tàdí lọ́wọ́ ó tún wá ní tẹ́ǹtì kékeré kan tó ṣe fún ara rẹ̀ yóò rárá ju ẹ̀ síbẹ̀ kò ní jẹ́ nǹkan kan kò sí mobil sí nìyẹn sọ̀rọ̀ bá wà ní. báwo bá jẹ́ ìlú ilé òun sí èyí náà ṣe wá kan bóyá ara àgbẹ̀rẹ̀ sí táfíìsì pé ẹ má dọ́dọ̀ wọ́n tẹ̀sí ẹ̀ sọ èyí ilé òun ó wọlé ẹni tó ń sìn Ah, ẹni tó bá ma bí pé yọ ọmọ bí nǹkan wọlé ǹjẹ́ wàá ma bí pé yọ ọmọ náà bàbá ta kò ní wọlé rà ẹ̀sìnká àbọ̀jẹ́ kan nínú nǹkan tí a ti máa láyé wọlé nínú lẹ̀kọ́ lọ́wọ́ tí ó wọlé ká irú ẹ̀ òun náà ní mẹ́rí àti yòówó pàtàkàtà ti mẹ́rin lónìí ní kìyà ó fa gàdá ẹ má rí yòówó. بدينا إلى أنفسنا خائنا فأرسلنا إليها روحنا أبانا يبنواتي يبنواتي جبريل اللغة àkókò náà tó dáa fẹ́ẹ́ tó dáa fẹ́ẹ́ fẹ́ẹ́ yẹn ní pé tá a fẹ́ẹ́ fẹ́ fún yìí inú ìjọsìn yẹn wà ní òkú débẹ̀ gẹ́gẹ́ bí àlẹ́ lọ́wọ́ àmọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́ńdà fúnbà tó lọ́wọ́ fẹ́ sọ wọ́n dà náà bí ọlọ́run sẹ́ńjẹ́ lọ́wọ́ ẹ̀dá wọ́n ń torí lọ́wọ́ wọ́n mú mi lọ́wọ́ wọ́n mú ewu lọ́wọ́ kí ni ó ti lọ́wọ́ yàrá wọ́n ti lọ lọ ewu ẹja máa ti lọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ orí tí máa ń bá yẹn ní oṣù tó ti lọ lọ́wọ́ náà ti bọ̀ bàtà ìyá tá à ń sọ ẹ̀rẹ́ ìkàmpá ní wọ́n ti wọ́n mọ̀lá rí ta wọ́n wọ ìsọ́lí يصلي في محراب أن الله يبشر بكلمة أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وسيدا وحفورا ونبيا من الصالحين. نعم، ẹ̀kọ́ tá a rí kọ́ láàrin ìrìn àgbọ̀dọ̀ máa ń pàtàn ìyá ànábì yìí sáà ìyá ànábì yìí sáà lásán ká má máa mú tiwa. nínú pé orí ìjọsìn lọ̀pọ̀lọpọ̀ orí ti ń báyìí tó ti ń ṣàdúrà tó ti ní níta fẹ́ gbà á tàbí wọ́n yà wáyà wọn pẹ̀lú nígbà wọ́n wá tún un máa o ṣàánú o kẹ́mi áhà ọ̀ o nínú náà ní ní ti bèrè káyọ̀ nǹkan gbà nínú nígbà tá à ń kí wọn lọ́wọ́ ní àti wọlé ńgbà tó ọba tó gbèsè tó àti ó tó wọ̀ ọlọ́run tó wà. ìyá yìí ọrụ ní nígbà tí wọ́n wá ń ṣe ìjọsìn lọ́wọ́ yìí kí wọ́n ní àwọn ọ̀bá ní na máa wọ́n fọlọ́ nìkan àfẹ́ bá ti báyìí. bẹ́ẹ̀ náà pàtàkì ìjà kò gbogbo àwọn nípa pupa ẹ̀yẹ lómi ọmọ ká bẹ wọn bá rí níjọ kan ojú ẹ̀ kan ti yọ ọ báyìí ta mo ní ẹ̀yà mọ̀tò lọ́mọ bẹ̀ ní ilé bílẹ̀ lò ó ní pé ní mo ti wò yàrá tuntun ní pé bóyá ní mo ti fi ṣe é wò ti wá rí ní ní sẹ́kẹ́ ń pa ní ti lè rí kúrì <laughs> ojú ẹ̀ èyí ti ọ̀nkú ọlọ́run lójú rẹ̀ wà ayọ́ nítorí ti ọlọ́run ojú rẹ̀ ọjà sí ojú wa dáná sí ènìyàn máa ń pẹ́ ọlọ́run dára mẹ́tí bá pè nǹkan mí olóyún wàhálà ẹ̀ lóyún jẹ́ kí ni mo fẹ́ mú dáadé níbẹ̀ pé màláìka ti bíi lójọ sí mẹ́ríà màmá àtọ́jọ sí wọn sọ́jẹ́rù bá wọn ó ní báṣà ọ̀rọ̀ sẹ̀wé ìyá à ń sọ ẹ̀ńtọ́ wà ní tó pé ẹwà rẹ̀ ọkọjá rẹ̀ ọ̀njẹ́ gbọ̀gbọ̀gbọ̀ pàdé ọjọ́ àníwá ìta ẹ̀rọ ìyá àníwá ìta ìyẹn lọ́wọ́ tó jẹ́ pé ìyá náà ṣàdúrà àdúrà tó ṣe ó sọ yí pé kì í ṣe ìlú nínú ìyá rẹ̀ ṣùgbọ́n ẹ̀rù kan àbá rí pé kí ìdíbọn yẹn ẹ̀rọ ń ṣe ìṣègùsì torí pé ọjà akọ ọyẹ lọkọ ẹ̀rí wà ní ọ́fíìsì nìkan lọkọ ṣùgbọ́n òṣì ápèlè èmi èdè sí náà lọ́ọ̀ṣì ápèlè tó wà lọ́kọ̀ ọ̀fẹ́ ní ọlọ́run ló ń jẹ́ pé ìyá rẹ̀ nígbà tí ó sọ àdúrà rẹ̀ ó ní kọ́. ọ̀rẹ́ ìní àrùn mi wọ̀ mẹ́rin èmi náà wò yóò àwọn bèbè rahman kọsọ bí àwọn bèbè ìlà ẹ̀kọ́ bẹ obìnrin apẹ ìtọ́jà lẹ́nu lórí nítorí wọ́n ti rí rahman má nínú àdúrà náà ní ma ń sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ tó bá ti rọ̀ àmà nù mẹ́ kì í sì fìyà rẹ̀ kódà kí àwùjọ sáájú àwùjọ tó wà ń bẹ̀rù torí wípé mi ọ̀fẹ́ káàkiri mọ́ ọ̀fẹ́ ṣe sì ná àwùjọ mi ṣùgbọ́n tí mo rí ìbọn dà lóbìnrin bẹ̀rẹ̀ àmà nù ewu ní wà ní kùrán ẹ̀ka kólé àwọn olùbírọ́bì kò sí bìrọ̀ àmọ́ni nínú súnà nẹ́ta ní ma ṣe àwọn olóòlé nígbà àwọn olùbírọ̀ àmọ́ni eh, àwọn olùbírọ̀ àwọn obìnrin ìsà nǹkan lá ní tẹ̀lé àwọn àwọn àmọ́ni tí wọ́n jẹ mọ́ àwọn àwọn obìnrin gbígbà ló ẹni tó jọ gbọ́ ọ̀rọ̀ fi alágbára àwọn ní àwọn àmọ́ni obìnrin wa yẹ pé tí ìrìnrìn àárín lọ́nà tó fi lọ bọ́ sí ìlú kan náà kẹ́ ń pè ní àbọ̀ kò sì jọ wá lójú bá ṣe ara sẹ́wọ́n ìgbà èèyàn tó dá tó ṣe dì má tó ṣe ti sọkọ náà lágbá ṣùgbọ́n èmi ìṣe ti náà aláàlú ọ̀wà ló ní ìwọ ọlọ́run gba ní owó tó ń jẹ́ wà náà lọ́dọ̀ àtọ́dọ̀ ọkùnrin ó tún wá ti wá ọkùnrin náà pé ẹ̀rọ ọba ní ò ń kúńtà tàkìyà tí wọ́n ọkùnrin tí mò ń wé yìí tó bá ọlọ́run ní ọ̀pọ̀ yẹn kọ́ lọ́dọ̀ nàkíyì olùbẹ̀rù ọ̀nà. bí ní ìtọ́wọ́ ẹ̀ka ìmọ̀ láyé padà ló ń pè é. kọ́lẹ̀ ìnúnà kò sí èlé jù bẹ́ẹ̀ ọ̀ mọ́dà ìnáma àyà ọ̀rọ̀ sọ̀rọ̀ èmi tó ń wé ìjẹ́ ọlọ́run màláìkà ni mí èmi ti pírí èmi ti tọ́ ẹ̀yàn wá olú yìí níta bá tọ̀ ẹ̀yàn wá wọlé lámú wá lè dá fún un orí tí mo wá mú bọ́ ìdí àhábà mo fẹ́ mo fẹ́ fún ọ ní owó ní títẹ́ rẹ ọlọ́run kó fáwọn náà wọ mo kọ́ mọ́ sí alóní tẹ́ lájọ́ lọ pé ọ̀rọ̀ náà láti ó kúrò bá náà bá àlẹ́ ìdí àlẹ́ ìdí àná wà hábùlà náà mẹ́rin làdún nǹkan rọ́ọ̀mà kí láàpẹ̀ ìnìyàn kà á ń tàlùwà fáwọn bọ́lá bá fún yẹn ní nǹkan òní ti wàhálà tòmátì ọba fún ọdẹ fún wàhálà lọ́dẹ máa ti mú ó gbò kó torí wà kó torí èdè ọlọ́run kó bá wà náà ó lé ní ìdìbò ìdìbò dé yìí mọ́ wá fún ọ ni wọ́n ní ọ̀rọ̀ tí ìdìbò ìdìbò sọ fún mèrí àyà àti ilé àhábà láti wò láàárọ̀ nǹkan kì í yá wọ́n ló fi yá ibi mèrí yà ò ní mọ̀nìlá lónìí rẹ̀ kò ní máa àwọn ìfà máa dáàmù lórí gíìtì alẹ́bí kìí digí nìyẹn kìí digí tì a nìyẹn. wọ́n na bí àti ẹ̀rí kan náà lọ́kọ́ láti fẹ́ onye fún da onídàlámù oníwọ̀dàlámù táàrí wọ́n ní gbólóyìn ni wọ́n sọ gíìtì ìgbọ́dọ̀ dàgbà tí gíìtì bá ti ń dàgbà o lè àhábà láti gòlámà zakiya wọ́n ní màá fún ọ mọ́ àfọ́ ní ọmọ ọkùnrin sí zakiya ẹ̀dọ́mọ́ ànábì yíká àìsàrà sọ̀sẹ̀rà bí àwọn ànábì ẹgbẹ́ rẹ̀ náà ti rí náà wọ́n jìnà tẹ̀lé wọn ò dẹ́sẹ̀ àìsàrà sọ̀sẹ̀rà lẹ́yìn wọn bá náà wọ́n sọ̀rọ̀ pé onídìímọ̀ ẹ̀ mo fi ní nítorí èsì tí jẹ́rú bàyà èsì tí ń bí wáyé tó ti dẹ́rù bàyà ni yóò ti sá lọ fún pé ẹgbà ó dúró wọn jẹ́ wọn ti kán bá ní. tí nǹkan bá dẹ́rù bàyà àdó ìyẹn ni pé ọkàn báyà ti dúró tó jẹ́ àtọ́ bí àwọn olùgbẹ̀rù àmọ́ ìdòwú lẹ̀. قالت أن يكون لي غلام بشر ولست بغيا ah, bẹ̀rẹ̀ àtún dá padà sọ́dọ̀ màláìka ìgbé bóòlù àwọn ọ̀dọ̀ àbímọ àwọn ọ̀lọ́kọ̀ òun ìdí ìsálágbèrè ọ̀pàtà àmà onímọ̀ onímọ̀ àbímọ ní ọ̀lọ́kọ̀ ní ìdí ìsálágbèrè ní ìsálágbèrè yẹn kí lọ́dọ̀ jáde mẹ́ tí wọ́n kàn yín bá lọ yá kí ni màá wúkọ́ kọjá ìtumẹ̀ wọ́n ní sọ́dọ̀ mẹ́ta wà torí pé ó ti tó kọ́ra pé wàhálà mi ẹ̀mí sọ́tún ní ẹ̀rọ lóun wá di mímú àti ńlọ àwọn àwọn ọ̀làmú àkùbà mi yà káàkiri ẹ̀sìn ìdí màláyíkà tọ́jú ẹ̀kọ́ ọ̀fẹ́ náà wọ́n ní onígbà wàhálà àkùbà mi yà ní ìsàtẹ́wó bọ́ ọ̀fẹ́ ṣe gàpè sáyé wọn ẹ̀kọ́ wà náà náà nǹkan méjèèjì yẹn ti hàn sí lóyún náà nínú nǹkan lọ́kọ àbíkọ́ jẹ́ aláṣẹ ọ̀nà mítà ní ọmọ bí wọn náà kọ́ọ̀lù. ọ̀rẹ́ jẹ́jẹ́ ní ti kọ́ ọ̀rẹ́ ọ̀pù ìwọ̀n ẹlẹ́yìí àlàyé wọ̀nyẹ̀dẹ̀ àlẹ́kù منا وكان أمرهم مقضيا. Tí màláìka sọ fún ni pé kí ló ti bá ilé lẹ́wọ̀n, àti parí nǹkan amúwá bọ́bá wù ọ́ gbọ́ bọ́bá sì wọ́n gbà ọ́ dàbọ̀ yóò ti lọ́nà láti bẹ̀ náà ni ìyá yìí ti gbà bọ́lọ̀ jìbìrìlù wa ṣe tọ́lọ̀ ní oṣù ọlọ́kàn mú etí aṣọ ẹ̀ báyìí hmm. wọ́n ti atẹ́gùn bẹ́ẹ̀ ó ti lóyún ọlọ́nkọ́ pátẹ́gùn rí náà kọ́ pátẹ́gùn kò fẹ́ nìkan wá náà. atẹ́gùn àti ìyọjú kọ́ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ni ẹ̀rí bí a ti ń fẹ́ náà ìdáwà tán sórí lẹ́yìn tí ń fẹ́ náà ìdáwà tán sórí burúkú náà ni wọ́n jáwọ́ lórí burúkú ti wà. nà bẹ́ẹ̀ ni ìyá yìí ti bá lọ fa ajá alámọ̀kọ́. فأجاء نشرقه إلى جذع النخلة قالت قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا láti bẹ̀rẹ̀ ìyá yìí kòránì ọ̀sọ́ bí wọ́n ti lóyún oṣù mẹ́ta oṣù mẹ́jọ oṣù mélòó kòránì ọ̀sọ́ ọ̀sá lónìí bí wọ́n ti lóyún náà ni wọ́n ti sọ wọ́n kàn gbé wa lọ síbi tí wọ́n ti fẹ́ bí wọn. àyùmá sọ ti ń tẹ̀lé lágbègbè wọn ó fi yára pé kò sí kankiri kò sí kò sí wàhálà kankan ó jẹ́ sọ fún wa pé ìta abúlé ẹ̀ka ń gbé ọ̀mọ̀nira ọ̀sẹ̀ wọn ò gbé wá wọn kàn dàgbà náà wọn ní kòránì ní ọlọ́wọ́ bá fẹ́ pé a oyún wa bíbí máa dé àsìkò tí wọ́n fi máa tó oyún wa mú ìyá àti ìwà ìjà ibi tá a ti máa kéde fún gbogbo ẹni tẹ́sán láti ìta jẹ nǹkan mẹ́rin náà oyún mọ̀ fún kòránì máa jà mọ̀ ẹ̀yin náà ti tọ́nu báyìí pé oyún mú wọn àti wọn ní fáwọn ìjà àti màá ìgbà tá a bì máa wá tú àwọn èèyàn nígbà tí omi ó fi mú ìyàtọ̀ bí àná bẹ̀rẹ̀ yíká kò sóbìnrin tí ó bì máa tún yàn nínú. torí àná bẹ̀rẹ̀ yíká àdúrà tó ṣe fún àrẹ wọ́n sàrà máa àrẹ mi ìyàwó má wò lè tó ń ti yàwó sàrà tó wí ìyá rẹ̀ yìí tá a já máa hàn. nígbà tó fẹ́ bí máa kíní ìdè àwọn náà tẹ̀ jẹ́jẹ́ wọ́n mọ̀ pé wá bóbìnrin ti tẹ̀lé bí david bí ṣe movement bí ó ti máa rẹ̀ tí ọmọ ẹ tí ọmọ gbẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ ó ṣà tí wọ́n mọ̀ fà ìlà jíjà ìyá. mi ni wọ́n ti ń wá ọ̀nà àbáyọ kiri náà sí igi ọ̀pẹ wọ́n lé lèdè ayé pé ọ̀pẹ pọ̀ níbẹ̀ ìdí ọ̀pẹ ti ń yẹ o ọ̀pẹ déètì dàbí dùn ní o ọ̀rẹ́ mi kan mo ní mo ní ọ̀pẹ àti mo bá ń bọ̀ àti mo bá ń bọ̀ mo ní nàìjíríà àwọn èèyàn fẹ́ tí wọ́n ṣe eku pupa làwọn máa ń káńpẹ̀ tiwa. bẹ́ẹ̀ gbogbo olùkọ́ wọn ló ń ṣe tọ́ba dé india ní nítorí dominate lọ́dọọdún ọlọ́kẹ́ sí wọn iná ní kílókù ẹ̀ àgbọn àgbọn tí ọ̀pọ̀ lọ́dọọdún wa máa yàn náà lọ́pọ̀ ní india ọ̀pẹ tí wọn wọ́n ní ọ̀pẹ ọ̀pẹ alágbọn ọ̀pọ̀ lọ́dọọdún wọn ní wọn lọ́pọ̀ ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ibi kíláka yìí tí wọ́n lọ ní ọ̀pẹ ní àgbà lọ́dọ̀ tí wọ́n tún bá ọ̀pẹ ilé kú là wọn. wọ́n gbé nọ́ọ̀tì ẹ̀sùn máa rí bí ẹni dàbí lòdì ẹ̀jẹ̀ náà wọ́n ní kíní ìwà mú wọn wá lọ síbi ọ̀pẹ ọ̀pẹ máa débi ọ̀pẹ ìyàbá sọ̀rọ̀ pé tí wọ́n débi ọ̀pẹ ìtumọ̀ ẹ̀ pé wọ́n fara tì í wọ́n fara ti ọ̀bì ọ̀pẹ olóyún tóyún ti ní tó ti fẹ́ jù. ó ní ara ìgbà ní. yàrá ilé mi tún kọ́ bí lára àdá ọkùnrin kò lè fi ẹnu mẹ́rin sí ya. nítorí kí n tẹ́sí máa tún máa yà ẹni pé ikú yá jẹ̀jẹ̀ rọ̀ gbogbo ń dẹ́ka ìyá sọ pé aa yàrá ìgbà ní mi tún kọ́ ikú yá jẹ̀jẹ̀ rọ̀ ẹ̀yà fún ẹni tí màláyíkà wà á bá ti dọ́kọ́ lọ́wọ́ fún wọn níwà rẹ̀ pé ìwọ kì í tó ti dá lójú dábàá fún wọn fèsì náà tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n ò fi fún mọ̀ ìyájẹ́ sí wọn bó láwà tó lè wá agbó ọ̀pá ìdájọ́ ọ̀gbìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sẹ́mọ̀ pé láyé ká bá ti ń bọ̀ àwọn aṣọ gbóyún pamọ́ ń bẹ àbíòsì àbíòsì àwọn fẹ́ẹ́ fi wọ̀ gbóyún pamọ́ tó bá ti wọ̀ báyìí ẹ̀ kà máa gbọ́ náà ah, tó sì lóyún ah, kọ̀ọ̀sẹ́ni asọ̀tọ̀ wọ̀ ẹ̀mẹ̀ fẹ́ ọmọ ọkà máa ń yọjú àwọn ìyá ìwà wò ní pé ara màbá ẹgbẹ́ ń da sọ́ọ̀bù tẹ́lẹ̀ tí kìíní ìbá já bọ́ọ̀lẹ̀ láì ní ti mú láwà gbé náà fi sọ pé ikú yá ju ẹ̀sìn lọ ìyá rẹ̀ tẹ̀lé ní tù kọlùlà kí n sì ti wá kí n má ga kí n tó kóhùn ti sá mọ́ bàbá àwọn olóògbé àbí àwọn kóhùn ti tó lórí ilé ìdíyọ ayé pé àwùjọ a máa ń ta àyàn láàmú o ẹni tí máa ń pèsè àrà àdáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú tó ti wá tó bá dé ilẹ̀ Yorùbá wá sí yọ ṣàgbéjẹ mọ́ wọ́n sí nílùú tó ti wá lójúmọ́ ní máa fáwọn èèyàn ní ráìtì níwájú ìgbà rẹ̀ ẹ má ti kọjá lọ ló bu ráìtì fún wa yọ kọ̀ọ̀bẹ̀ nílùú tí wọn kò jẹ́ ìjọba mọ̀tọ́ bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ wá nígbà tó bá dé ilẹ̀ Yorùbá kò lè dé bó tún lè yí ni wọ́n fi sọ ló kọjú ìdíje kí lẹ́wọ̀n tó náà ti padà yọ kàwọ́ ọmọ padà sí. àwùjọ tí wọ́n wà yìí bẹ́ẹ̀ wa tó gbogbo ará àdúgbò máa fi kọ̀ lọ́wọ́ kì í sì kó màlá. sọ fún wa yín pé bá wọn. irú ẹni lẹ́yìn wọ́n máa sọ pé ọlọ́run ilé yìí ó máa nílò fi jẹ́ pé ìyá tó bí wọn kan àti Zakaria tó ti àti Imran tó jẹ́ ọkọ ọ̀yà tó bí wọn kan wọ́n kó kúrò nínú ìlú nígbà tí lọ́ọ̀dà kẹ́tọ́ wá bí mẹ́ríà tí mẹ́ríà náà wá tó wá di bó ti dàgbà. náà lẹ́yìn wá gbà náà ìyá wa mẹ́ríà wọ́n fi ànádọ̀ àyíṣà àyíṣà sẹ́rẹ́ tùmọ̀ bàtà bí ànádọ̀ àyíṣà kan níbi tí torí pé mẹ̀rí àfúrà ara rẹ̀ ọmọ òrukàn làwọn náà bàbá wọn ìmọ̀ràn wọn ti kú kí àwọn ọdún gbọdọ̀ bí wọn lóbi jẹ́ pípé alágbàtọ̀ lọ́gbà wọn ta lọ́gbà wọn tọ́ zakari yẹn tó fún wàjọ́ ọmọ dọ́là ti jẹ́ oúnjẹ lọ́wọ́ kí wọ́n ti gbogbo ẹ̀ ìyá zakari yà òun gbà pé màláìkà ni lọ́ba mẹ̀rí àfọ̀ ọlọ́run ti bẹ̀ jẹ́ kan ara òun gbà pé. nígbà tó bá wá wáyé náà irú oúnjẹ táwọn ó sì jẹ tí ìyàwó ọmọ tí ọmọ bá wáyé ọgbọdọ yàtọ̀ tó ń jẹ tó ń jẹ kó tó ń òbí mi ti dáadáa gbogbo ìyàwó ìyàwó rẹ tó bá wà ní oyún ti máa múra lẹ èyí ti pé owó owó oúnjẹ ọmọ wa àwọn ìyàwó àtijọ́ tóbìnrin bá bímọ báyìí báyìí fẹ́ ẹ̀bà ni wọ́n jẹ́ ní wọn lẹ́yìn àmàlà ni wọ́n lọ àbí àmàlà ni wọ́n lọ tó sùn àwọn oúnjẹ ọ̀tọ̀ ọ̀tọ̀ ni wọ́n mọ̀. nígbà wọn á rí báyìí Zakaria ìwọ̀n bá agbára tó níyà lè fi ń bọ́ èrè à. ọlọ́wọ́n tó ìwé ilé yìí tó bímọ yìí onírúurú tó gbọ́dọ̀ tó tóbi jẹ́ nígbà náà wọ́n fẹ́ apá apá àtàn rẹ̀ pé àmàgbóúnjẹ wà fún ọ ọlọ́wà ní mo á gbé fún masáfà lọ́wọ́ ìmọ̀lẹ̀ àlùmá àwọ̀tọ́. ọlọ́wà gbé oúnjẹ wa bá mẹ́ríàm àtún fún ẹ̀ látọ̀dọ̀ ẹ̀wà ó sì pa láti pé kọ́mọ bá wọn èèyàn sọ. fanada. fanada من تحتها ألا تحزني قد جعل ربك kútìlà lẹ́kìtìlẹ́yìíyá. ọmọ bá pè ya rẹ̀ mo sọ fún wa pé ọmọ yẹn ni máa anábìyẹ yìí sá ọ̀n sọ̀rọ̀ láti kékeré ọba pè ya rẹ̀ ọ̀nà dá kì í ti bọ́ yọ sọ̀rọ̀ ẹlòmíì tọmọ ike bá sọ̀rọ̀ yẹ ọmọ ń jẹun wúyẹ́wúyẹ́ wúyẹ́wúyẹ́ kéde yìí o my mommy náà ní fana dá yá yá fún mi kùsì ẹ̀kọ́ pẹ̀ náà lẹ́kọ̀ọ́ lórí Maria orí kò sí láì fi ọmọ kò yá ẹ̀ lóko ẹ̀ tó kékeré bóla yẹ kẹ kọ́ mọ̀ ní kékeré. fanadá mèrí àbáta àríkà bá pè yá ní ntàkì ha ibi tó ti gbé lọ́wọ́ níta ìrìnlá àlá dán má bàa lójẹ́ sàgbéyà ní sọ́yìn pé à bóla wọn ti wá sí báyìí owó wò láti tọ́jú rẹ̀ bóla ti bóla máa rìn kiri báyìí àwọn èèyàn sọ wá lóko tí ó dáa tààrà pé bàbá rẹ̀ ká lọ́fẹ́ gbà ń tọ́ tààrà lẹ́yìn ọ̀dẹ́rẹ́. هون هو يا رجع على ربك تحت كفاره الله سنع بارك كين ان كان انتهت قطوعا وهم في اليك وهم اليك بجزع النقلة تساقط عليك ربا جليا يا انت الدين سوري اقبل اقبل لك سقط رجل من غير دي gbogbo dé tó dáa tí ń bẹ lórí ẹ yọ ọmọ jábọ wọn ti jábọ máa jẹ tọba ti dé àlàtọ ìgbẹjẹ ta ló pẹ bí ya àlejò yìí àrẹ ìṣọlá rẹ wáyà náà ni ta ló pẹ bí ẹ ìtàn yìí fi yọ ẹgbẹ ọlọ́run ní sí nǹkan ẹ náà ló sí ọ̀rọ̀ yìí kọjá ọkọjá ọkọjá tí wọn máa tù ọlọ́run gbogbo ẹni tára ní ọlọ́run ara rẹ̀ wọ́n torí pé ẹni tí máa gbé yàn máa bá lọ kàn nìyí ó bí máa kọ̀ọ̀rẹ́ dọ́gba ẹgbẹ́ ọ̀gá ọba kọ̀ọ̀kan kí bọ́ fún ní omi bàtẹ́ jẹ sáńdà ta ló wà sí ọlọ́run ló sì gbogbo nǹkan ọlọ́run bá tó náà wà ó dé ilé kìí dìde náà à ìwọ ọ̀yá ọ̀yá gbọ́n kí ọ̀pẹ ẹjẹ́ àtọ́lá wa lé ìwọ gbìrì pàtó gbìrì pàtó náà wà láwà bẹ́ẹ̀ fìlà àtàlà ọ̀sára ọ̀sán náà àyìn wọn hàn ẹ̀dínlẹ̀ ẹ̀dínlẹ̀ àtẹ́rìbá ni ó ń sánkun lásán kò dé àlù tẹ́ẹ̀lẹ́ ní ọ̀pẹ́ ẹlòmíì nǹkan máa wòye ara ẹ̀mí ní kùtì ọ̀pẹ́ ni ẹnì kan ò lè dégé kó lé mi mí sẹ́yìn lè mi ọ̀pẹ́ tó mi òtò bẹ́ẹ̀ òtò bẹ́ẹ̀ gbígbé ọ̀pẹ́ tó mi wọ́n yọ sáwọn ẹgbẹ́ wọn náà wọn bẹ́ẹ̀ kan ọ̀pẹ́ ṣe ló jẹ́ pé atẹ́gùn ìsábà wú ọ̀pẹ́ atẹ́gùn ìsábà gbé ọ̀pẹ́ lulẹ̀ torí pé olóòrò ló kọ rẹ̀ níbẹ̀ òun èyí ya tààtàtà kìí ẹ̀ka rẹ̀ ẹ̀ka rẹ̀ sì tẹ̀kẹ́ wọn ní egbò ńláńlá kíni kíntìkíntì báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ní tó wá lẹ́nu lẹ̀ ó múlẹ̀ sí tó lọ lọ́pàlọ́pàá. àwọn ẹni kí ẹni tí ọlẹ́dẹ̀ bí máa tán tí nípa àtọ́ sì máa jáde ńlẹ̀ ọmọ wa ní kó mi ọ̀pọ̀ ìyẹ́wò sì ta ọ̀pọ̀ ìyá ọ̀tá ìyá náà kan fọwọ́ ní bẹ́ẹ̀ ó ti fọ́ kan ọ̀pẹ báyìí bẹ́ẹ̀ ni dèjì náà ni àwọn fresh date ní ń jábọ̀ pọ̀ ọlọ́run sọ pé tò sáá pé lọ. Àwọn fresh date ó sì máa jábọ̀ ó sì ń jábọ̀. Bó bá ti wá ń jábọ̀ ẹ̀kọ́ wa ń bẹ̀yẹn tó bá yẹ kó gbé ọlọ́run bá fún wa ní bíléèkì nínú ìwà ń bẹ̀yẹn wọ́n ní ibi tó dáa nínú oúnjẹ tó yẹ kí ẹni tó bá tẹ̀sẹ̀ bímọ kọ́ máa ṣe ẹ̀yin dókítà ẹ̀yin nọ́ọ̀sì ara wọn mẹ́sìn inú kùrán tó dáa ìfẹ́ni tó bá tẹ̀sẹ̀ bímọ tó yẹ kọ́ máa ṣe tí ò ní sí wàhálà kankan nínú nípasẹ̀ yóò ti kúlò yóò ti dá yóò ti dá ọyàn rẹ̀ olùdíjì yàn wà lọ bẹ́ẹ̀ tiẹ̀ yóò gbé pérépéré ọmọ náà ní àlàáfíà pàtàkì ọmọ yẹn náà nípa máa jẹ fúrẹ́ṣì date kìí ṣe dàbílò dáńtà lórí báyọ̀ rútọ̀ náà ẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí sámọ́ rútọ̀ wá ní jẹ̀mí ìyá déètì tútù tóbìnrin bá ń jẹ lásìkò tó ṣẹ̀ṣẹ̀ bímọ ọmọ sórí rẹ̀ púpọ̀ ọmọ wa sọ fún ya rẹ̀ pé fàkúlì. fàkúlì wọn sọ bí wọn sọ bí ìlànà ìta fàìkúnná tẹwọ́ nínú.

wọ́n ní kí ni omi sẹ́kùn ọ̀nbẹ̀ yà máa mọ̀ wọ́kọ́rù yàáyìn ní àkójú ló sì máa kọ́ máa dá àrádìí yìí táyà máa sọ̀rọ̀ fún bàbá fún yàrá rẹ̀ lábẹ́ àwọn ọ̀gbẹ́ àti tọ́ba ti dé kó o sì mú ojú rẹ̀ ọ̀tún ọ̀kàrí ọ̀fà rẹ̀ tó tọ́ba wá ti bá ń ká fa ilé máa tọrọ ẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ àṣà tó bá ti rẹ̀ ní kàtà tó bá ti rẹ̀ ọ̀kọ̀ kú ní mọ́bà wọn sọ̀rọ̀ ìní nàlọ́ọ̀tù ilé wa sọ̀rọ̀ àti sọ̀rọ̀ mà sọ pé èmi ti lọ pé mi ò ní bá rẹ̀ sọ̀rọ̀ lónìí mò ń gbà rẹ̀ àmọ́ gbà rẹ̀ ọ̀rọ̀ ó dójú oṣù mọ́tò gbà rẹ̀ wọn ṣùgbọ́n àyè ti gbígbà rẹ̀ ọ̀rọ̀ sínú ọdún ìṣẹ̀lẹ̀ àtàlẹ́ wọn pàṣẹ sọ̀rọ̀ bá tó yá wọ́n yàgbé àwọn afá àti ìsìn ìyá bá ń ọ̀dọ̀ ń tàgbà lọ àdúrà bí subhanallah wọ́n ní tọ́ba ti sọ̀rọ̀ àdúrà rẹ̀ kékeré ó ti já ẹ̀ bèbí já bóyá ti ń bá wọ̀ láti fi bóyá pàkópa yẹn fún àtẹlẹ ìbò tẹ́lẹ̀ ọwọ́ akutu mẹ́wàá sí ìparí ní afa àbájá ní sàlámù aleikum ìwọ gbìn kankan wá jẹ yọ tí ma ti wá bọ́ọ̀lù ma ti wá mọ́ àìsí dídákẹ́ àìsí sínú ọ̀nà tẹ̀lé àtàlẹ́rọ̀ Muhammad sọ̀rọ̀ àníyàn ló fi ọ̀rọ̀ ọkùnrin kan àrẹ́bí tí wọn lọ́wọ́ lórí mímbà gánà àwọn sàádì sọ̀hánà ìjọ jimá mẹ́wàá rí níta gbogbo ìjàmbá ìjókòó máa lára ní wọn bọ́ ọkọ̀ tó bá òun náà jókòó ní wọn ṣe ó náà kò jẹ́ ìjókòó ó sì nínú ọkàn pàṣẹ ọlọ́pàá ọlọ́pàá ọkàn pàṣẹ ọlọ́pàá tààlé lé wọn ní wọn abu israel wọn ló kọ ẹ ní abu baba israel ní ẹkọ ẹ ní gánsẹ mọ ní o ti mọ pé àwọn tó ti jẹ kó lọ rí ní kótó lè kọ padà wá sínú islam àwọn ìlànà kí ló dé wọn ló lérí ó jẹjẹ bọlọ ń pé lónìí o òun ó dìde padà sí lè sùn lónìí o òun ẹ̀ bọ́sábìlì náà lọ́wọ́ lónìí o sínú ẹ̀ wọ́n gbà ọ̀ sí nǹkan mẹ́ta lọ́kọ̀ náà ọlẹ́ẹ̀kẹta ni ọ̀fẹ́ ọ̀gá mi òun ò ní bá ẹ̀dá ọlọ́run kankan sọ̀rọ̀ wọn wá sọ fáwọn ẹ̀mí lórí mímbà náà lẹ́nu wọn jẹ́ ẹ̀jẹ̀ fútbà ló jẹ́ pé ìmáàmù lẹ́tọ̀ láti kọ́t fútbà fún àǹfààní tọ́fẹ́ ṣe fún àwọn àyẹ̀wò ó lè sọ̀kalẹ̀ ó lè sọ̀kalẹ̀ lórí fútbà kọ́ lọ ṣàtúnṣe nǹkan ẹ̀ẹ́sì dùn náà ẹ̀ẹ́dùkọ̀ ẹ̀ máa rí sí náà ní ọ̀rọ̀ ẹ̀ẹ́dùkọ̀ ẹ̀ padà sí kótóbà ẹ̀ padà kótóbà ẹ̀ ọ̀kọ̀já o ẹ̀rọ ọ̀gbọ́n ní ti já nínú yóò tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nípa àpapọ̀ ní ọ̀sẹ̀ pàtó ibi ọba yìí náà ní ìtumọ̀ àbàlẹ̀. à ń lo ajá sọ̀rọ̀ ọkùnrin pé ẹ̀yà sáré jáde mùrù ẹ̀pàlà sọlẹ́ẹ̀dì kojú àìsí dídìde ìsìnlọ́ ní ìṣẹ̀lẹ̀ àti náà. ìlú bí dẹ́sí pé lóde ń gbà ní àwọn afáàná kásà lọ́nà àwọn kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká nìkan ká gba àdúrà àwọn afáàná ti ká sàn. wọn àgbẹ̀ tó bá lọ́la wọ́n alhamdulillah gbọ́dọ̀ ti rí nù. wọn ò mú sẹ̀rí àkankan wá pé àdúrà kan wà táyà sí ìdí ṣe ìgbàdá bá ń tún lásán lọ́wọ́ àdúrà kan wà orí ìnáwó ní làásì máa ń ṣe òfin wọlé wọlé ẹ̀jẹ̀ ọlọ́mọdé tó láwà. ìbí dáadáa náà ní pé àlẹ́ bá ní bákan náà kọ́mà tọrọ ṣùgbọ́n àwẹ̀ tó ń gbà lọ kọ́gbà nínú nǹkan mẹ́rin tí ń sin náà ń jọ náà ẹ̀rọ kan náà lọ́wọ́ ní mẹ́ta yòókù ìgbó lásán nínú ẹ̀mí kọ́mọ́ fọ́ọ̀mù ní báyìí nínú sẹ̀rí àti ìsìlámù ìṣẹ̀lẹ̀ ọwọ́ àti sẹ̀rí àti síwájú sẹ̀rí àdàbọ̀ sọ̀rọ̀ àfẹ́lá bíbẹ̀ lélẹ̀ olùwàlá ń كتب إيمان الواجب صلى الله عليه وسلم ثم جاءت مريم إلى قومها تحمل ولدها عيسى فلما رأوها أعظموا أمرها جدا واستنكروه. lẹ́yìn ìgbà tí ìyá yìí ti jẹ ó ti oúnjẹ tí ọmọ sọ fún pé ká máa jẹ yéé jọ́kan náà ni wọ́n ń jẹ lọ yẹn ní ìyá yìí ò lè fọ́ kan kò sígbà tó fọ́ kan igi ọ̀pẹ tí kìnìún ìjábọ̀ ń tọ́ fẹ́ jẹ òní ìjábọ̀ wa kò sígbà tó fọwọ́ kan ti ọ̀pẹ tí n tọ́ fẹ́ jẹ lára rẹ̀ lè jábọ́lẹ̀ gbogbo ìgbà wọn nígbà náà ìyá wa ní ọmọ wa lọ ìyá wa lọ ọmọ fẹ́ lọ fi ọmọ hàn ara ilé pé ọmọ ti dé o tó mọ ìjà láti mọ rẹ ìlà pọ̀ ọmọ yà mọ́ wá bá wọn ìjọ rẹ̀ àwọn èèyàn rẹ̀ àwọn ará rẹ̀ dáhùn wá lọ́jà àìsàn ọgbọ́n mẹ́rin lọ́wọ́. fàlámà ọ̀rọ̀ ee àdánwò wá jẹ rẹ nígbà tí wọn rí àbúrò mu àmúrò àti tí wọn ṣe àǹkàrò wọn ni àtọ fún yín bẹ́ẹ̀ tẹ ń lè jìmọ àmọ́ dáadáa ń jókòó pa àbúrò àti nǹkan tẹ́lẹ̀ àtọ fún yín kọ fẹ ní ọlọ́pàá kan ẹ̀yìn náà wọn ni àní tí wọn ń da ìjà àbùkù orí kẹkẹrẹ bàkẹrẹ bàkẹrẹ bàkẹrẹ oyún náà yọ ọgbẹ yẹn gbogbo àti kí fọlọ́n ti ti kò dá wọn lójú torí pé ìyá ọmọ ti sọ pé mọ́dà á nìkan kan lóhùn sáma wọ̀ ní ibi tọ́lọ̀ bá ti kọ yé ìyá ti pé àádáfẹ́ ni kí ni gbogbo ohun kan ìyá má dà wọ́n ìtọ́ bá jẹ́ pé ìmí ìkan tó bá dà wọ́n tó sílẹ̀ kàn ní bàbá mi màláyíkà lọ́wọ́ bá mi ká ah, ìwọ tí màláyíkà ọba ti ẹ̀wá rẹ̀ léwọ̀ ìwá ni wọ́n sábà sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ tó sílẹ̀ bá burú ní ẹ̀kọ́ wa mẹ́wọ́ bá ti sáyé ní ẹ̀ o lè ṣe ìfúrú àwọn ọ̀gá láti gbèga ẹ̀ tó wá lórí tẹ́lẹ̀ sáàmà òun ọlọ́run sí ọmọjọ́ tó mọ̀ tó àpọ̀ ọmọ padà mhm. nígbà tí ọwọ́ ọmọ kí wọ́n ta tẹnu ọmọ náà ó lé lórí bí wọ́n ta ń pọ̀ ń pọ̀ lé lórí pé ọ̀sẹ̀ sí ìwọ yìí ọ̀yà àtọ̀ka tí wọ́n dá ẹ má wù ẹ má bá sọ̀rọ̀ ọmọ yìí náà ní ẹ má bá sọ̀rọ̀ náà.

إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا ọ̀nà ìgbé ọ̀nà ni ẹbá sọ̀rọ̀ àní àmà bá fẹ́ nìkan àní ọjọ́ wa tó tí ó mọ́ wá ní àmà tó ọmọ وإذا كيف نكلم من كان في المهد صديق بلا تعبا ليلة بلا تبقى كما بابا ليلة ìyá ti máa bọ́ àwọn títí wọ́n sọ̀rọ̀ pọ̀ láti lé wá ń dà wọ́n àwọn làwọn ọ̀rọ̀ rẹ̀ òun ti ń jẹun láti ìjọ ìbọ̀. ẹ bá sọ ọmọdé sọ fún yín tó nípa báyìí kí ni ẹ̀yà ànábì yìí ga kí lọ́wọ́ wá sọ inú sí ẹ̀kọ́ tó ń bọ̀ tọ́lọ́ ń bá yọ̀ǹda kan torí pé nǹkan pọ̀ bẹ́ẹ̀ nǹkan kókójúmẹ́jú pọ̀ lẹ̀ ààrẹ ààrẹ ìdíbẹ̀ kan kílèsì sí ìyàtọ̀ kílèsì sí ànádọ̀ àyíká wa àwọn mélòó ni wọ́n sọ̀rọ̀ bí ànádọ̀ àyíká àwọn kéékèèké ìṣe yíká nìkan náà sọ̀rọ̀ lọ́wọ́ lójú àtọ́kọ́ alẹ́ ẹ̀ka tó máa rẹ̀ kékeré bá sọ̀rọ̀ wọ́n lè fi à kò sí wàhálà àwọn tí ìsànà ẹgbẹ́ ọlọ́run pọ̀ sí á sọ̀rọ̀ ní kékeré kódà ànábì sọmọ sọlọ lọwọ àríwọsọ náà sọ ara ẹni tí wọn sọ ẹni tí ànábì yìí dá ti dá wọn lọ bí ọlọ́run bá fi dá yẹn wà tí kọ̀ǹtínà bá jẹ mọ́ tí ọba ti jẹ mọ́ nígbà tí a ń gbọ́ pẹ̀lú ọlọ́run ọba kó ti dá agbó láǹfààní fún wa ilé náà ni ànábì wa ayé ta àrí sọlá tó sẹlẹmù ẹni táwọn kan yà wèrè lọ́rùn òun náà làwọn ayé yá dáadáa lọ́rùn fún wa dáadáa Eh, àwọn kan wúwo ìkúwé nípa rẹ̀ àwọn kan sọ̀tọ̀ kúsọ nípa rẹ̀ eh, báwo ṣe ní sọ̀tọ̀ kúsọ táà ní lórí òkú táà ní lórí òkú èròkèrò nípa rẹ̀ náà ní gbogbo tí wọ́n ṣe ọlọ́run bá gbọ́dọ̀ ṣe àpàì fún aláyé ó sì wúlò fún aláṣẹ yàmù ànábì wa ayé sá ayé sọ́dọ̀ àtọ̀rọ̀ sẹ́yàmù kí ọlọ́run àti ọlá tí gbogbo ẹ̀ kọ́mọ bá ànábì wa ayé sá ọrùn rẹ̀ yá ó sì bá gbogbo àwọn ànábì wa láti kẹ̀lé àwọn bá ànábì wa máa sọ́nà àti الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. ìbéèrè àkọ́kọ́ oníbèrè wípé ǹjẹ́ nínú ọmọ tí ó ní ànábìwá ayíṣá ayélujára ṣé ànábìwá ayíṣá nìkan ni wọ́n bí àbí wọ́n tún fi ọmọ mi lẹ́yìn ànábìwá ayíṣá. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد béèrè ìdíje alábẹ̀rẹ̀ pẹ́ tó ń béèrè ọkà báyìí wù lọ́kọ̀ alukọ̀ránì ọ̀sẹ̀ fún wa tó wá bí ọmọ mìíràn lẹ́yìn anábìwá àìsà àìsà ọ̀sẹ̀rán ní ọ̀gá gbàgbé alábẹ̀rẹ̀ pé báyìí kò sọ pé wọ́n tó bí ma mú lẹ́yìn anábìwá àìsà àìsà ọ̀sẹ̀rán máa lùkọ̀ránì ọ̀sẹ̀ fún wa bí ma kí wọ́n ní pòsíṣàn tẹ káwa mùsùlùmí ọwà láàrin ní ṣùgbọ́n àwọn ní sinmi rẹ̀ pé wọ́n ti mọ lẹ́yìn ànábì ìrísá àti ní sinmi rẹ̀ pé wọn ò bímọ torí pé nígbà tó láwọn ọlọ́ sọ pé wọ́n bímọ pẹ̀lú sọ fún wa pé wọn ò bímọ lẹ́yìn ànábì ìrísá àwọn àdáṣẹ́ ń bẹ̀ náà pé àtẹ́mbà tó wáyé rẹ̀ pé tí wọ́n bímọ lẹ́yìn ànábì ìrísá rẹ̀ àlọ́rù ààrẹ. ìṣẹ́ àwọn ọ̀dọ́ fẹ́ wọ́n ní oúnjẹ Christmas kí ni ìdájọ́ nínú ṣẹ̀yà tí ń lẹ fún òṣèlú tó bá jẹ́ oúnjẹ ọ̀sán ṣogbo kí ni ìdájọ́ tí ń lẹ fún òṣèlú tó bá jẹ́ ẹ̀dá mi jẹ́ aláàrẹ̀ dáadáa na oúnjẹ mọ́lídì tí mùsùlùmí bá jẹ sí aláàrẹ̀ àbí àwọn sọ oúnjẹ egógún tí mùsùlùmí bá jẹ sí aláàánú ní àti haram torí pé oúnjẹ ẹlẹ́bọ torí ẹbọ ní àtìkèsí ìjọba pè ní Christmas ó ń túmọ̀ sí pé afẹ́rẹ́ tó lì níwu ẹbọ dájú nílò bí dájú pé pásọ gbúmọ̀ yìí kò sọ́pọ̀tì wọn lórí kan wọ́n ní pé àdàdà lẹ̀ òṣèlára tó ẹ̀sìn nígbà àwọn ní nǹkan kan takura wọn lẹ kí wọn lọkà wá fún láwọn ìjọ wa yà wọ ìdílé oúnjẹ jẹ so òdodo ọ̀rọ̀ òun náà ni wọn kà ìdájọ́ òdodo ọ̀rọ̀ òun náà ni ẹ bẹ́ẹ̀ni ká bá ń lọ ìwọ lọ́rùn tí wọn wá wà fún ọkà kiri ẹfilẹ ẹjọ máa ti lè gbé ìnàmà yàtọ̀ lónà fi ìbùkún nìyí náà wọn sọ yàtọ̀ lọ́wọ́ náà àwọn oúnjẹ tí mùsùlùmí gan ṣe ọ̀tọ̀ ní ká sọ pé tí àrùn ti dábì bá ṣe oúnjẹ kí kì í ṣe nítorí ọdún ẹ jẹ́ ká là lórí ọlá tí àrùn ti dábì bá ṣe oúnjẹ àjẹ kò yá kírísítẹ̀n ti mẹ́lá ìdí rẹ̀ tó bá gbọ́njẹ wá fún kí kì í ni bìsúmìlà kó nà bọ́ sẹ́wọ̀n kó nà bọ́ rí kó lọ́pàá ẹran fún ọjẹ́ àlọ́kọ́ àná ní ajẹ́ ọlọ́ni àti ìwọlọ́ọ̀dẹ sọ ọmọdé ọlọ́run ọlọ́run ó ti mọ ẹgbẹ́ ó lọ wọ́n sọ àárọ̀ ọ̀hún ẹ̀yìn lọ ó ti mọ táwọn èèyàn yẹn yà ó ti wọ́n bá ló ń jẹ ẹgbẹ́ bá ti fún akájẹ tí ó wà á mọ̀jọ ọlọ́run lọ́dọ̀ wá sọ pé nígbà tẹ́lẹ̀ àyìn sọ̀kalẹ̀ nígbà náà àná ńgbà náà ní ìsìn wọn kódà tó bá gbélé mùsọ̀n tó bá gbélé wá tó bá gbélé mùsọ̀n kí bá gbélé Christmas èmi ní kọ̀ọ̀kan fi dídí kò máa jẹ ṣùgbọ́n jẹ ọdún ọdún tí a ti mà pé ṣéèkù ló gbọ́ ẹ̀ jẹ tó ti jẹ o ti wọnú wọn o ti jọ wọn nù wọ́n máa ń tàṣà bá àgbẹ̀ ọ̀wé fọwọ́ ọlọ́wọ́ bá yẹ náà rẹ̀ fọ́ra pé wọ́n ta àwọn àlẹ́ fẹ́fẹ́ wọ́n tẹ́kọ̀ọ́ wọ́n dá ta àwọn àlẹ́ fẹ́fẹ́ wọ́n dá lẹ́yìn àjẹ́bí ayé sọ́lá àtùbọ̀ sẹ́lá wọ́n ń tẹ́ wọ́n ń tọdún wọ́n kì í tọdún orú ní ilé ìyẹn ti ń bà ẹ́ jẹ́nàrà bí máa ń jẹun rẹ̀ kì í jẹ́ kódà ìtàn àwọn sàhábà nàbí lọ́jọ́ láàánú ó lé níjọ́ kan fún òun fẹ́ pa ẹran ní kòwánu olóhùn ọ̀pá òun fẹ́ pa ọjọ́ sẹ̀fọ́ lọ́wọ́ ọba ní àdúgbò kan tí ń pè ní kòwánu kòwánu yẹn kájú sí bóyá kágbé bí ojúbà kágbé bí ìlú kan nílẹ̀ ọ̀kẹ́ni lábẹ́kù kẹ́ni kan wá báyìí láti pé àràfà ẹ̀dá fún mọ́ mà jẹ́jẹ́ fọlọ́run pé tọ́lọ́run bá fún mi lọ́mọ báyìí máa para fún mi kan àbí máa pa màálù kan nílùú ọ̀gbìn ìlú ti lọ pa kí ni màá kọ́kọ́ bílé rè báyọ̀ ló ti bèèrè lọ́dọ̀ ọmọ náà ní bílé rè yá èyí ti tó ọmọkùnrin èyí ti lógun mẹ́mẹ́ èyí fún mẹ́mẹ́ ẹbẹ́ dẹrùn mẹ́mẹ́ èyí ìgbò kan yìí ọ̀nà kí wọ́n tún lè rí báyìí ọ̀nà ògbómọ̀ sọ́yì ọ̀nà òwúrò ọ̀nà sáré ọ̀nà lẹ́sàrì oye tí tó fún ẹ̀kọ́ tẹ́lọ mú ọkùnrin àgbè ó láti ní ìkẹ́kọ̀ọ́ ìdí ìyẹn náà ti di ọkùnrin léèrè pé àìsí ìwá sànù yọ ọ̀gbẹ́ tí tí wọ́n á ní ìdíjọ́ lọ́jọ́ fẹ́ pẹ́ràn yìí tí wọ́n ló sàkọ́ jẹ́ ń bọ́ mẹ́ àwọn ní kò só sàkọ́ jẹ́ ń bọ́ mẹ́ ok àìsí àyè domina àyà ìdùnnú tí wọ́n máa ń sàkójọ mbẹ̀ fún àpéjọ ọdún àwọn sàbẹ̀ ní òkun ìsàkójọ ọdún mbẹ̀ àwọn ẹni pé wọ́n ní kọ́ máa pẹ̀rẹ̀ níbi tí àwọn èèyàn lábójú ẹni sí ká ní ojú bọ̀ tí wọ́n ti ń bọ òòtà àbí ìwọ́n ti fẹ́ ń pa ẹran jọ́sẹ̀ kọ́ láwọn ọmọ sọ́dẹ̀ tọ́kọ́ lọ pẹ̀rẹ̀ níbi ojú bọ̀ tí wọ́n ti ń pa òòtà ṣùgbọ́n kẹ́sì ń pa ẹran pọ̀ òòtà ṣùgbọ́n wọ́n ti òfin sin ọlọ́run fi ìbò náà àyẹ̀kùn ah, ní mọ́sálásí wa yìí chọ́ọ̀tù kí èsì ti mẹ́rin kò yé wa pẹ̀lú àdá bàbá chọ́ọ̀tù ẹ̀fọ́ aláìyá abẹ́kùn lọ́dọ̀ yìí sálẹ́tọ̀ àlẹ́tọ̀ lùtẹ̀ bá jáde ń bẹ̀ wọ́n sọ fún ayé pé ẹ̀yin náà ti di kínú ẹ̀jẹ̀ bí ibi ìtẹ̀ àǹdẹ́ni ẹ̀rí ikú mẹ́ta ẹ̀rí tó takò ìsìlámù ẹ̀ lè lè mú kúrò mẹ́sàn gbogbo eré àyà abúlọ̀ fúlàmù náà ọlọ́ọ̀dá oníbèrè tó lè pe ìjẹ́ ní nígbàtí ẹ̀ka ìpàdé ẹ̀kọ́ àti ìwà ẹ̀ka àti ìsàlá oúnjẹ ẹ̀ka ó sì jẹ́ màtọ́ ẹ̀. ṣé a lè sọ ọmọ wa ní màtọ́ ẹ̀? àwọn ìṣá fẹ́ràn ìṣúra tó wá débi màtọ́ ẹ̀. ó sì dáa tí wọ́n ti bèèrè. ìyẹn ìbéèrè tí wọ́n béèrè yìí yóò jẹ́ ká máa mọ̀ yí pé àwọn tá a sọ yí pé ó kọ àlàjẹ ni bẹ̀rẹ̀ ní súnmọ́ pé àlàjẹ ni màtọ́ ẹ̀ kì í tó kọ́ wọn. yóò tẹ̀ka máa mọ̀ wípé kọ̀lẹ́tọ̀ kọ́kọ́ sọ máa rẹ̀ nínú màsí. torí pé ó fa àjẹ́ ìròyìn tí ń bẹ lára màsí kò sí lára ọmọ àti ẹ̀ ìtọ́ra rẹ̀ lọ́ màsí. bí ìgbà tó lọ́n pè ànábì mọ́tà ní kẹ̀lé ìmọ̀ mọ́ àbí mọ́tà ń jẹ́ mọ́tà ó ń jẹ́ kẹ̀lé ìmọ̀ jama mi ọmọdé àti orúkọ rẹ̀ kúlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kàlímù láì tí wọ́n sọ ọlọ́run ti bá yí padà kí ló kọ yí jẹ́ báyìí musa ní jẹ́ báyìí musa ní jẹ́ ó dájọ́ kàlímù láì yóò bá bá kàlímù láì lẹ́tọ́nà ń bá sọ̀rọ̀ tó náà bọ́lọ̀ ń sọ̀rọ̀ tí wọ́n bọ́lọ̀ ń sọ̀rọ̀ rí lóbi yẹ pé kọjá kásán wa ní màsíyèsí sùmálẹ̀ tó ní àyíká

wọ́n jọ jà màtíwù ẹ̀yí sábẹ́ mọ́ríàmù yọ bá màtíwù nàìjíríà jà ní parí ayé yóò sì yóò sì pa pínpín yọ pa màtíwù nàìjíríà ní pàkópa àwọn jẹ́ máa lọ sí ànábì ayé sá ànábì àlàáfíà bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì lọ́nà ànábì àlàáfíà gbogbo wọn yẹn ti jà pa ànábì Ibrahim jà pa àti ọjà gbaná fún ma pé òsàn sàlọ́ fún sàlọ́ kí ló fi bọ̀ tọ́wọ́ ní àtẹ́fẹ́ láńkéèrè sàlá àti ìlú wọn sọ́wọ́ sàlá àti ìlú wọn gbogbo àtẹ́fẹ́ náà ló jáwọ́ sàtẹ́fẹ́ náà tó ìjáwọ́. àwọn ará nàṣọ̀rọ̀ àníjà wọn wá máa bú ẹ̀sìn Islam wípé ẹ̀rín àrẹ́bí àtẹ́fẹ́ onídà kò sálẹ̀ bí tó onídà wọn ni àrẹ́bí ìta ọjà àhán ẹ bá jọ gbà pé kò tí ì ó sì ń bọ̀ wá ìjọ ọmọ wa kiri ìjà tí ọjà ń jáde ní àná ọmọ wa jà padà níjẹ́ ọjà kan lágbára ń lọ́nà àwọn iṣẹ́ ìbàjẹ́ àpọ̀ gbogbo ẹgbẹ́ wa sábà yóò lọ gbogbo àgbélé mi ní oko ìjọ yóò sì máa ta péwú péwú péwú àwọn alẹ́kùnrin mi tó dé kí òkè yóò wò lulẹ̀ àlẹ́ ìjọba nínú ogun tí àlẹ́ mi sáré ẹ̀ ní ọba náà fún ìdàjẹ́ àyíká gbogbo àwọn èèyàn apá àwọn òde ká tí màá tó da tí màá tó kò ìdáyà tí ó fi ní ti àná lọ́wọ́ ayé sọ́lá sọ́lá. àfáà mi àgbà ṣé kàbí wọ́n ṣe ní àgbà kàbí wọ́n bọ̀. mo gbọ́ lẹ́nu wọn tí wọ́n máa máa ń sọ tí wọ́n máa ń sọ̀rọ̀ wọn sí. àbáwọn dá wọn máa sọ pé tìlì alimasi hàn we have two masjid mithal masjid ìdáyà wà masjid gbọdọ̀ wọ́n náà ní màtíríàlì mìtíríàlì mìtíríàlì jẹ́ pé onímọ̀tọ́nitọ́nà òun náà nàbí wáyé wọ́n ní mìtíríàlì mìtíríàlì sọ nínú òun náà ní màtíríàlì wọ́n lọ́nà ń fi gbà á lọ́nà ń mètò ẹ̀tù dáadáa màtíríàlì pátá màtíríàlì nípa rí ayé àwọn àwọn ẹni bá dé òyìnbí náà náà ẹgbẹ́ anabi ta pa masu daga sọ kan Eh, ìyàtọ̀ lọ́nà ọ̀ ìkan jẹ́ ìdí sọ́ni sọ́nà kan jù jẹ́ ìdí sọ́nà gbogbo owó ìdí àti sọ́yà náà ni màtí ìdájá yìí ní tó ti sọ́yà nígbà tó bá bẹ̀rẹ̀ gbogbo ọ̀nà tí àti máa ń fi sọ́yà sọ́nà náà ni màtí ìdájá ìdáyà náà ní tó sì lò nígbà tó bẹ láyé fún wọn ọgbà yẹn níbi àpẹẹrẹ náà ni àwàrí ìlú ní àtẹ̀lé àyè sọ̀rọ̀ àti ọ̀sẹ̀ náà kí ni ṣẹ̀ríà islam sọ nípa sọ gbólóhùn abrahamic religion láti sọ pé islam àti christian àti islam àti christian ìwà láti ìṣẹ̀lẹ̀. àlékún wà ń bẹ̀ tá a lè gbà ń bẹ̀ ní ká sọ pé ànábìwá méjèèjì wá láti fi láti fi kẹ́ni nana anagba Muhammad àti anagba Aisha alayhi salatu wa salam wá láti fi kẹ́ni àgbà. makako islam ati kristianity wala mekana kò sí nílé kristianity náà islam ní kò yìí ọlọ́wọ́ bá sọ pé inna dina inda Allah islam máa jẹ́ mẹ́rin àdáni ibrahim oníwà omíntù wàláwí àti ìdára sọ pé ọlọ́wọ́ lórí àdáni ibrahim pé mùsùlùmí wọn wàmọ́ yíyọ́ ọ̀gá máa ń rí láti ìbúra mú ilá àti àlàmùsùlùmí ولقد اصطفيناه في الدنيا وانه في الاخره من الصالحين اذ قال له ربه اسلم قال اسلمت لرب العالمين مسلمين ابي يوسف مسلمين ابي موسى مسلمين مؤمن عن ابي عيسى مسلمين قال اني عبد الله اتاني الكتاب وجعلني mubarakan àìkàmà yìí ló fi wáyé wà ọ́sọ́ ní ìsọ̀lá wà zaka máa dùn tú islam wa jáde tó mọ̀ ní islam ànábì yìí lọ́rọ̀ pé إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة آية تاجوة آية تاجوة Hah? Hah? Nah, ayat tu saja ya. Eka. Ayat kamu antum bawa itu semua ni. Sebab awan bebek. Tunggu ni apa? Ini itu baru. لقد كفر الذين قالوا إن

wàmà lè tọ́ lè ní ìyá ní àmùsọ̀ anábìíta tó gbogbo àwọn ànájọ ọlọ́run ọ̀sẹ̀ntì òsì islam ẹnu wọn islam wà fúnni islam à general islam ó ní islam gba àwọn ànájọ ọlọ́run wà islam fà special islam ó ní àlè sí àwọn torí pé táwọn àti okùn ti àwọn alákọ̀ọ́kọ́ yìí so àyíká tó ṣe sẹ́ńtì àti ìdáhùn ara ti náà kò ní kò ní dẹ́kun sẹ́ńtì gbogbo ẹ̀ lọ́rọ̀ ń gbà ní nàìjíríà àyìn ìdàgbọ́ àyè ìṣà tí wọ́n bá pè nǹkan lẹ́sìn lójúlówó ìṣókọ ẹ̀ mọ́ ìsìlámù náà lọ́wọ́ lọ́wọ́. Assalamu alaikum. Oníbẹ̀rẹ̀ ṣe pé ìdí ó yẹ kí á ṣe àṣìṣe àdúrà fún ọ̀sán. Ìlú àti owó lọ́dún tuntun. ẹ bá jẹ ilé rẹ pé káyé ṣe àkàndé àdúrà fún ọtí ìjìlá fọọmù àwọn nígbà tá a lẹ́gbàá ti àdúrà fún ọtí ìjìlá àkàndé wá láti àwọn àdúrà fún ọdún fọọsì àníbẹ̀ mùsùlùmí ọ̀pẹ̀ tóra lẹ̀ gbogbo ìgbà gbogbo ìgbà ọdún tiwa kádàrà láti máa ní torí bọ́lá ti máa fi kádàrà oríṣiríṣi mu ètò súnmọ́ wa dáadáa tó máa ní pé àtẹ̀kẹ̀bíìrù ìṣàwòlè ọlọ́run ni ó ní àtẹ̀kẹ̀bíìrù ìhàmùrì àtẹ̀kẹ̀bíìrù ìṣàwòlè àtẹ̀kẹ̀bíìrù ìyàwòlè bọ́lá ti máa kó ìdìbò bá ti káyé ìdí tá a bá mọ̀ pé ayé lọ́ọ̀kọ́ bẹ́ẹ̀ náà láyé àpẹẹrẹ kọjú ẹ wá wọ àjọ ọdún ti wá inú bẹ̀rẹ̀ àbá lókù ìlàyé àpẹẹrẹ kọjú bọ́n tó bá ti pé ìlàyé àpẹẹrẹ kọjú rí ọ láti ọ̀rọ̀ kàkà tó torí gbígbé náà ni wọ́n pin tó lò fọdún kan ìgbà náà làwọn àtẹ̀tẹ̀ ọlọ́run ti kẹwàá nínú Islam láyé àpẹẹrẹ kọjú rí ọjọ́ mẹ́wàá kan ìrọ̀mọ̀ náà lọ́kọ́ kájúkú máa ń bí kì á ti kẹ̀yà pẹ̀lẹ́ àgbà rẹ̀ àti sàkóso báyìí bó ti wulẹ̀ ní ọmọ ní ọmọ ọ̀sà jẹta rẹ̀ wọ́n bá jẹta rẹ̀ náà ọ̀sà lọ́wọ́ ti sùn lá ọ̀sà lọ́wọ́ ti sàjọ. àdúrà tó ti rí náà àdúrà náà ló fi dájú kò sùnmí lóṣòrí rẹ̀ ìlú ọba máa ń sọ̀rọ̀ kan náà. a ah, ní lo january èmi ò tẹ́ ẹ̀ máa tó january kan mi ọ̀mọ nǹkan ọ̀sùn márùn márùn tó máa bóyá ìyá ẹ̀ tí mo sùn lórí. àmì ìdíkà ti fẹ́ jẹ́ àdúrà kódà òní ìdí ìdí ìdí sẹ́mà bí ìjẹ́ ń bèrè ní ìsinmi wọn kọ́ àwọn èèyàn jọ wọn gádà àwọn èèyàn jọ fún agbára tàbí àbí ká lọ sílé olówó ká lọ bàbá àkọ́kọ́ sí january eléhùn alágbèéká àti ìdí àlọ́kọ̀ sí ṣùgbọ́n tí ọdún ọjà ní william ọjà tó ń lé ẹgbẹ́ ọyà ẹ̀yìn ọmọ ìjẹ́ sàdúrà ó ẹ̀yìn tó tọmọ sọ fún ọjọ́ january fọ́ọ̀tì pé à bọ́dọ̀ bá ti bá rẹ láyé àbẹ̀yẹ̀ká sí ọ̀sọ̀ ní ògùn náà gbogbo ọdún sábẹ́ láyé lọ́mọ ìpínlẹ̀ tó à nílò pé káṣí mẹ́ta pé wọ́n kọ́ jẹun náà. lọ́kùnrin ọ̀gá ń bẹ̀rẹ̀ ní pé ǹjẹ́ ẹni tó ní sọ̀nà tó lórí afẹ́fẹ́ pé ọkùnrin ẹlẹ́gbẹ̀ẹ́ ni àwọn aráàlú ọdún kí. ó sọ yẹn pé ọkùnrin ẹlẹ́gbẹ̀ẹ́ ni àwọn aráàlú ọ̀yẹ́ kúkú ti tọ́pùkì torí àwọn kankan wà tó jẹ́ sí pé bí agbọ̀ọ́lé wa ń jẹ ìmẹ́sì máa ń sọ orílẹ̀-èdè mélòó ní sọ ṣùgbọ́n ìwé ìlú pìrìsẹ́ǹtì ẹ̀ ẹ̀ náà fi gbé akọ wá mẹ́ kò yẹ kí èèyàn fi yẹn ṣe tọ́pù ìjọba ti sọ̀rọ̀ ẹ̀ ẹ́ ìdílé ìta bí dáadé ní táyé òní mẹ́kọ̀ àyàtú nàbí yìnyín ẹ̀yìn ìta ààrẹ ìṣọ̀rọ̀ táyé òní mẹ́kọ̀ bẹ́ẹ̀ sì ni kò mú òkun ọ̀rọ̀ mẹ́mẹ́ tó bá yẹ kó kò mú òkun ọ̀rọ̀ lágbèjáde mẹ́rin ní ìsìn láì pé gbogbo ẹ bá ti fi àtẹ́tò ìṣàlọ́mọ ọlọ́run tàbí ní ẹ wọ náà páàkì

àwọn social media mo lérò pé wọn ò ní fún ní agbára láti ọdún kaba mọ torí pé alhamdulilah ó ti tọ́jú a ti ń ṣe program lórí a ti di agbọ́n bẹ̀ dáadáa <clears throat> ọlọ́run ló ti fún àyè tẹ̀mọ̀ fún yìí o lè fẹ́ òdodo so ṣùgbọ́n ò lè a abẹ́ kò ọwọ́ ọpọlọ tó fi gbé kalẹ̀ gbogbo èèyàn ó ti gbọ́ yé pé tó ń wí náà ni ọ̀kadà kọ rẹ̀ wọ́n bá sọ̀rọ̀ nílò ní ọmọ àwọn nàfàrà ọlọ́ni ẹ̀ ti di gègé àti ẹ̀dígbọ́ yìí tó lè pèmí lẹ́jọ́ lórí inú wíìn wàlúwà gbọdọ̀ sí àtijọ́ ní bí kí wọ́n ti pè yín ní nàzọ́ra sẹ́mọ̀ láti àwùjọ gbogbo àwọn kan ní ọgbà ọgbà àtòyé tí wọ́n bá máa ti nǹkan láti rédíò rẹ̀ ó fi jẹ́ sí pé bá máa tó ọ lẹ́gbọ́n ọ̀rọ̀ lórí rédíò àtẹlẹ́sẹ̀ mùsùlùmí o àtàwọn ẹlẹ́sìn mìíràn o mo gbọ́ lẹ́tọ̀ kan mi lè gbàgbé bí mo ti gbọ́ níjọ́ náà ní rédíò mọ́tò mọ́ wa mo ń lọ sí mo kọjá ìlú kan tí wọ́n ń pè ní Eh, láfta awo lóòlù yẹn ọ̀sán nàkẹ́ máa bọ̀ àti òkú bá fẹ́ gbọ́dọ̀ bá bọ̀ eh, láfta awo ìwòye ẹ̀jẹ̀ mo fẹ́ rántí rẹ̀ mo fẹ́ ẹ̀ débi ìwòye ń bi wáyé wáyé kàtó wà láwọn right line níbi seven o'clock mo wà jẹ́ náà mo bá tẹ rédíò sí ibi mi kẹ́ ẹ̀ mo sọ̀rọ̀ láti dá àbọ̀ sí kan torí pé ọ̀rọ̀ ojú mi lójú ẹsẹ̀ ni mo pe lọ́ọ̀yà mo ti ń lọ nù alẹ́ tó mo ní lọ́yà òwò ogun káwọn ìdájọ́ àbáyé kí ló ń sèǹtọ́ pásítọ̀ ní ti dẹ́gbẹ́ ìdè ló ti dáná ọ̀la kò sí káàdì ọkọ̀ wọ́n ti ń sọ yẹn torí ní tọ́sán yẹn ó ti destroy country kí yàrá kan káàkiri à ah, àwọn tí o ti gbọ́ rárá irú àwọn tí o máa tó ọba yìí ẹ̀ẹ́dọ́jọ́ máa sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà lọ́wọ́ àti àwọn mùsùlùmí náà àwọn ọ̀rọ̀ mi wà tó ti rí kọ̀ọ̀yà tó lórí rédíò gẹ́gẹ́ bí bá a ti wà yé ṣe gbogbo nǹkan dára bá mọ̀ lódodo làgbọ́dọ̀ sọ sí gbangba yìí bàbá mọ̀ pé wàhálà tí ó dá alẹ̀ ọ̀pọ̀ ju àǹfààní tó mú wa lọ áńdà kẹ́yìn irú àwọn ọ̀rọ̀ báwọn ó ní ìdí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́ máa náà náà ni wọ́n ń kọ́ ọkàn àtàbára tí wọ́n ti ṣe ọlọ́run ọ̀pẹ́ náà ń tẹ́sí ọlọ́run àti àwọn tí wọ́n lọ́sọ̀ọ́